واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الكلام كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها فان كل محدثه بدع وكل بدعه ضلاله وكل ضلاله في النار يا اخوه في الله والاخوات السلام عليكم ورحمه الله وبركاته lẹ́kì ọlá ọba tí ó sì wá ní mùsùlùmí abẹ́lẹ́ ọba aláàánà tó fi ru ọ̀pọ̀lọpọ̀ nípa wọn lọ́dẹ̀ ọlọ́pọ̀ darí àpàdà sí ibú tó ń gbé tó nu ẹ̀sẹ̀ dáhùn wọn abẹ́lẹ́ ọba aláàánà yóò kún fún wa nínú lórí súnà àríwá ọmọdé sọ́dọ̀dọ̀ ọmọ àyè sẹ́ńdà àtúbẹ̀rẹ̀ ọba aláà ó sì àlékún ìgbé àti ìgbẹ̀kún wa síwájú wa àtọ́wà àwọn ará lé àtàwọn sáré àti gbogbo tí wọn ń gbàdá ní ìgbàsọ̀rọ̀ náà wà ní sọ́nà títí di ọjọ́ ẹ̀sìn. gẹ́gẹ́ bí ìdílé wa ní oṣooṣù àwa jama àdínú an-nasiha tó ti pé gbogbo wa ti àjọpọ̀ níbi àwọn náà láti jẹ́ àdínú an-nasiha tí ìdí ẹgbẹ́ kan ní jẹ́rẹ̀ẹ́ gbogbo mùsùlùmí pátápátá. ṣe àdínú nàṣíhà ló bá tóbi jẹ́ pé a máa ń sọ fúnra wa ń bí téèyàn bá ní tí ó fi ran àdínú nàṣíhà lọ́wọ́ ní tọ́lọ̀ ń ṣe fún ní arsìkì àbí nímọ̀ràn àbí observation kan lè rí so gbogbo àgbà wa bẹ́ẹ̀ torí gbogbo wa náà lájọ ń jẹ́ bẹ́ẹ̀ so ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ibi tí à ń lọ lónìí gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi ọ̀gá àwọn onílọ́pọ̀ ọ̀dọ́kan tí a rí pé òun ló ná sábà àwùjọ wa àbákòókò tá a wà àbí ká tẹ̀lé gbogbo àwa mùsùlùmí àwọn tọ́pìkì tá a wà láti rí lọ òun ni àwọn fáì láti mú. Òyí tí a tún mú ní òní òun náà láti lórí mẹ́sẹ̀jì kàtẹ́sì ní wọ́n kálukú wa kí á kàkùrọ̀ ara rí sí rẹ̀ òun náà ní kí a fi rẹ̀ ní ثم التشبه بالكفار سيداجو تنبهون ìmọ̀ọ́sì àwọn aláìlẹ́sì ìbèrè kí àwọn adájọ́ tí ìsìláàmù gbé kalẹ̀ ní orí pẹ̀lú ìdọ̀tọ̀ ọlọ́run ọba àwọn ìsìláàmù wa tí yóò bá wa ṣẹlẹ̀ náà tọ́kìkì náà àárín pé bíi ṣe láti ṣáádá wọ́n jẹ́ ní tí ó tẹ̀sùn wá láti tọ́lọ̀ bá sùpáàlù wọ́sàlá ó sì bá ọ̀gá ìdìbò lórí tọ́pìkì náà. àwa tí a fẹ́ gbọ́ náà kí wọ́n fi oṣù àgbo yé kí ó sì ṣe wá láǹfààní ní ayé àti ní àgbàyà náà. ó mọ̀ jẹ́ àtúntò lásán ní pé á nípa pẹ̀lú pọ̀ dáadáa yóò sá sáfún fún àwọn ẹgbẹ́ títí bá ti dé kí gbogbo abáṣepẹ̀lú pàlù sí abáṣọ lọ́wọ́ bá sùpáàlù wọ́sàlá. 我感觉的，我们的安慰。 tó láì ní bara wa ní àsìkò tó àwọn ìsìláàbù wa tí wọ́n bá wa ìsìnkú rẹ̀ wọ́n ní ilé ìbọ́lù bá pọ̀ àmọ́ àmì bá wọn sọ́kọ́ ní ojú àti ìrọ́nà mi ti àìmọ̀ fún olóko mi kò tún lọ sí yóò abu abdullah abdulrahman ìyìnbó tó wọ́n ṣàǹdọ̀ lọ́wọ́ wàrà tó jọlọ́ba kí tòbí ṣe láti sàlá gbogbo wọn máa lọ sí ọ̀dọ̀ ọ̀mọlẹ́ ìwà kí á farabalẹ̀ tí ó já wọn bá wa káyọ̀ àwọn kọ́lá mi wa àwọn kọ àwọn tó kó kókó kalẹ̀ àbáṣe láwọn béèrè náà kábàájú làwọn akáyọ̀ ìmọ̀ hàn àwọn kọ àwọn béèrè wa àti tó bá di àkókò béèrè àwọn ìgbà ní ọ̀rọ̀ wa ṣùgbọ́n àwọn ìkéde nípa wa lẹ́yìn náà kábàárà àwọn ìkéde náà lọ́wọ́ sọ̀kánà lọ́sọ̀rọ̀ mọ́sàkì نسأل عليكم فليتفضل إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 àrùn ọlọ́mọba fún aṣíwájú ẹ̀dá alábi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn alẹ́ àtẹ́rí àtàwọn sọ̀hábà ẹ̀ àkókò ẹ̀kọ̀ọ̀kan alẹ́ tí a tẹ̀lé ìlànà sallallahu alaihi wa alihi wa sallam tí a yé ìlànà Nabi sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìlànà náà ìmáyé àwọn nǹkan tí anábì sallallahu alaihi wa alihi wa sallam tí ó wọ́ wá àti máa ṣe ìrànlọ́wọ́ báwo ni nǹkan yìí ti kàkà yá òjò wa gbogbo àwọn tí ọlọ́run àdìsọ́lá tí ó sàánú pẹ̀lú ìkópa lórí iye ẹgbẹ́ anábì sallallahu alaihi wa sallam pẹ̀lú ìkànnì àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí pẹ̀lú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́lọ̀ wà ní ìgbéra kó sáré pa àwọn náà papọ̀ mọ́ àwọn tí a ti sáájú sọ̀rọ̀ ìṣẹ́ fún àti àwọn tí ó mọ̀ wá lẹ́yìn ìwà náà tí wọ́n sì máa ń rí ọ̀nà yìí ti ẹjọ́ pẹ̀lú àtẹ̀yàmà. Ajẹ́ni kí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ kan ṣúrí gẹ́gẹ́ bí ìṣẹ̀kọ̀ wá láṣẹ láti fi ìjọ́kọ̀ ṣúrí lẹ̀ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ní gbogbo àwọn ọ̀nà tí ọlọ́wọ́ bá ní láti pa wá láṣẹ láti fi ìjọba ìṣòro ẹ̀kọ́ náà bá ajẹ́ ní ìjọba ìṣòro náà bá yìí ní àwọn abaláwọ̀ yìí. àṣìjẹ́rì tí ìjẹ́ ọdún àti òjì tí ọlọ́wọ́ aláwọ̀ sọ́tọ̀ láwọ̀ àìlèwọ̀ àìlèwọ̀ sẹ́dá bákan náà àti gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ní ọmọdé àti ní àgbàlagbà wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. eléyìí ìdògbò àkéwì nasiha eléyìí tí ó máa ń wáyé ní oṣooṣù eléyìí tí kò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wọn náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣáájú wípé òní ìdògbò yìí kò kí ṣe àyẹ̀wò àpólógún ìjókòó yìí ni àti wọn tàbí mọ́lẹ̀ sí àwọn àlámọ̀rí ẹ̀sìn ilé tó ṣe kókó láwùjọ wa ilé ìwọ́n ká gbéyàwó lónìí nǹkan tàbí tó ṣe déédéé àsìkò tí a wà yìí lábẹ́ àdéhùn nàfíhà àti nàfíhà fúnra wa kí ni ojúṣe mùsùlùmí pàápàá jùlọ sí àwọn ẹ̀kẹ́ tí yóò máa jẹjáde láwùjọ lásìkò yìí tọ́wọ́n àkọ́kọ́ sọ pé láyà yóò ti tàbí nínú bẹ̀rẹ̀ àìwọ́pẹ̀ ìṣáájà kò tọ́ ìmọ̀ sí àwọn kèfèrí jẹ àwọn olóyìn yóò sọ wípé imitation ká máa ṣe bí àwọn kèfèrí bọ́n bá ṣe ń ṣe káwọn náà máa ṣe bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam òun náà ni wọ́n ní kí a gbé yẹ̀wò hukmu tashabbuhi bil kufar ìdájọ́ ìmọ̀ kọ́sí àwọn kèfèrí. gẹ́gẹ́ bí wọ́n wá sí mọ̀ yí pé gbogbo nǹkan yẹ́yẹ́ lànàbì sallallahu alayhi wa alihi wa sallam ló sàlàyé ló sì fọ́sí wẹ́ fún wa. kò sí nǹkan kí atẹ́yìn ó bùkátà láti gbóyé nínú àlámọ̀rí ẹ̀sìn àfikọ́jẹ́ pa nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó ti sàlàyé fún wa ní ìfọ́síwẹ́wẹ́ síwájú kó tó kúrò láyé. ànábì ó dẹ̀ kúrò láyé. حتى أكمل الله به din títí tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ṣe fi parí ẹ̀sìn ni ànábì òkú láyé àfìgbà tó yẹ kọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi ànábì sallallahu alaihi wasallam ṣe sábàbí pé kí ó jẹ gbogbo sí ọlọ́wọ́n bá nínú ẹ̀sìn lájẹ parí. wa atamma bihi ni'ma ọlọ́wọ́n bá àlékẹ́lá dẹ̀ fi ànábì sallallahu alaihi wasallam parí ìdẹ̀ra lé lórí. lóbi jẹ́ sí ànábì sallallahu alaihi wa alihi wa sallam ìgbà tí ó kúrò láàrin wa ó ní taraktukum ala mahajjatin bayda taraktukum ala mahajjatin bayda anábì ni mo fi yín lẹ̀ sórí ìlànà eléyìí tó funfun gbò láìlúha kánàhà ríha eléyìí tó yẹ pé òru ẹ̀ bí ọ̀sán rẹ̀ ló ṣe rí la yazigu anha illa ẹnìkankan ò ní gúrí kúrò nínú ìlànà yẹn àfikọ́jẹ́ ni tí ó parun. nínú àwọn àlàyé tànàbí sallallahu alaihi wasallam tó ṣàlàyé síwájú kó tó kúrò láyé òun náà ni ìdájọ́ ìmọ̀ọ́kọ́ṣe àwọn kèfèrí. hukmu tashabbuhi bil kuffar ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé ẹ̀ dáadáa. kí ni ìdájọ́ ká máa kọ́ sí àwọn kèfèrí? eléyìí tí ò sí èméjì ń bẹ òun náà ni pé ẹ̀sìn Islam ó pa wá láṣẹ ká máa yapa àwọn kèfèrí ni. anabi sallallahu alayhi wa sallam ṣeré tọ́lọ́wọ́ bá àlékẹ́lá rán sí wa tọ́lọ́wọ́ bá àlékẹ́lá dẹ̀fẹ́ ká máa kọ́ sí ẹ̀ tọ́lọ́wọ́ bá àlékẹ́lá ṣe lọ́rùn ẹ̀lẹ́wà lórí ká máa kọ́ sí ẹ̀. ọlọ́ni laqad kana lakum rasulillahi uswatun hasana. ọlọ́wọ́ bá ní ní pàápàá èmi ọlọ́wọ́n bá àlékẹ́lá ń búra wípé ó ń bẹ fún yín fi rasulillah ní ara nábì òjíṣẹ́ ọlọ́wọ́n bá uswatun hasana àwòkọ́ṣe dáadáa. liman kana yarju allaha wal yawmal akhir ọlọ́wọ́n bá ní fún gbogbo ẹnikẹ́ni tó bá ń kan àti pàdé ọlọ́wọ́n bá tó sì ń kan ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah wa dhakara allaha ọlọ́ni tó dẹ̀ máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àwọn tí ròyìn yìí bá ń bẹ lára wọn ẹni tí ó bá jẹ́ pé yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira irú àwọn báyìí ni wọ́n rí àwòkọ́sí lára nàbì sallallahu alaihi wasallam irú àwọn báyìí ni wọ́n máa mú àwòkọ́sí ẹ̀sìn wọn látara nàbì sallallahu alaihi gbogbo àwọn ẹ̀rí tá a rí láyé òun náà ni pé gbogbo ọ̀nà lànàbí sallallahu alaihi wasallam fi ń yapa àwọn kèfèrí gbogbo ọ̀nà kódà tí anábì sallallahu alaihi wasallam bá ń ṣe iṣẹ́ kan nínú ẹ̀sìn tó yẹ pé iṣẹ́ tí ẹ̀sìn fara mọ́ ṣùgbọ́n àwọn kèfèrí náà máa ń ṣerú ẹ̀ anábì ó sì fi nǹkan kan yóò fi yapa wọn tí òfin níjọta wọn kèfèrí nínú àwọn ẹ̀rí tá padà mú wá ẹ jẹ́ kí n sáré ṣe ìṣàrọ̀ kí n sáré ṣe tọ́ka síbẹ̀. ẹ wo àwẹ̀ àṣùrọ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá tí a máa ń gbà nínú oṣù Muharram. ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó dé lu Madina ó bá wa Yahud àti Nasara àtàwárà Madina tó máa ń gbà wẹ̀ yìí ni. anabi bá wa Yahud àwọn Yahudi Madina tó ń gbà wẹ̀ àṣùrọ̀ anabi wa béèrè pé kí ló dé wọn wá sàlàyé ìdí táwọn fi ń gbà fún anabi sallallahu alayhi wa sallam anabi ní nahnu ahaqqu bi musa minkum àwa gan la lẹ́tọ̀ọ́ sí musa ju yín lọ torẹ́ yìí ya kèfèrí pẹ̀lú anabi musa ní alayhi salatu wa salam àwa la nígbàgbọ́ sí anabi musa ọmọ ìyá wa ní nínú òjòjì sí ọlọ́wọ́ bá ọmọ ìyá wa ní nínú ìlànà islam ìlànà tó mú wa làwa náà tẹ̀lé làwa náà mú wa nahnu ahaqqu bi Musa minkum àwa la lẹ́tọ̀ọ́ sí anabi Musa jù yín lọ tó torí ẹ̀ anabi wa ń gbààwẹ̀ wa amara an-nasa bi siyami anabi wa pa àwẹ̀ láṣẹ ká máa gbà á. àwọn sọ̀hábà wa pe anabi sákìyèsí pé anabi sáà ti máa jọ àwọn ará bíbá yìí àwọn náà ń gbààwẹ̀ yìí àwọn náà ń gbà á ṣé kìí ṣe pé àti ń kọ́ sí báyìí anabi sọlọlá sọlọwà ní tọba rí bẹ ìdá káàdà làámùl mọkìnì ìṣá àlọ súnmùnà tá a sí à. tọba dọdún tí ń bọ̀ pẹ̀lú ògbọ́n náà bá láti fi yapa àwọn kèfèrí àwọn gba ọjọ́ kẹsàn-án. ṣùgbọ́n ọdún yìí ọba anabi sọlọlá ọhún àìlèyìn wa àìlèyìn wasalam láyé tó fi kú. ó ti rìnlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ so àdẹ̀mọ̀ yìí pé ní tá a máa fi mọ ẹ̀sìn tá a fi mọ súnà onáni tá a bá sọ àbí tó bá ṣe àbí tá a bá ṣe níwájú ẹ̀ tí ọ̀tà kú. kò sí kankan tó fa eléyìí tí kì í bá ṣe ìyapa atáfẹ́mọ́ ìyapa àwọn kèfèrí níṣẹ́ wọn àgbà àgbọ̀dọ̀ jọ wọn. bákan náà ẹ wo ọ̀rọ̀ kíbla ìbùdójúkọ wa tá a máa ń dojúkọ yẹn anabi sallallahu alaihi táwọn náà ń dojúkọ lànàbí sọlọ́lá sọlọ́lá náà máa ń dojúkọ tẹ́lẹ̀ eléyìí máa ń kó bànújẹ́ bá ànábì lọ́pọ̀lọpọ̀ ba arabi àmà bẹ́ lọ́wọ́ bá ni ọlọ́wọ́ bá ní qad nara taqalluba wajhika fis sàmà falan wálé yá nàkà kíbẹ̀ látàn tàrbọ́hà fàwálé wájú hàkà ṣàpọ̀rọ̀ lè masjidil haram wàhálì sùmàkúntùm fàwálù wùjú hàkùm ọlọ́run bá ní kọ́dé náà rọ̀ takọ́lùbà wá jìíkà fi sàmà àwọn ọlọ́run bá ti rí bí ànábì sallallahu alaihi wasallam ṣe ń dájú kọ sánmà tó ń bẹ ọlọ́run bá ká yíjú rẹ padà kúrò níbi táwọn yahudu ń kọjú sí kí ni ẹ̀ ń kó bàmí jẹ́bà nẹ́bì gan. nítorí wípé ní ọ̀rọ̀ tá a padà gbé o ò ní pé àwọn olùmọ̀jẹ́ kò yẹ wípé sẹ́rí ìmọ̀ kọ́ sí àwọn kèfèrí ìmọ̀ ń fún wọn lágbára ni ìmọ̀ múnú wọn dùn ni kódà wàá máa ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí bí nǹkan yóò ṣe máa ṣẹlẹ̀ nítorí pé yóò máa tọ́ka sí wípé ẹ̀sìn wa ẹ̀sìn ni ìlànà wa ìlànà ni àwa la lóore ẹ̀rí báwọn èèyàn ṣe ń kọ́ sí wa àfi bá àbá ṣe ni wọ́n ní ṣe ìmọ̀ ń fún àwọn kèfèrí lágbára ni. àti wípé Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú Iqtida'u siratil mustaqim ṣẹ́rí tíra yìí nǹkan tí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ti torí ẹ̀kọ́ tíra yìí òun gẹ́gẹ́ ni ìdájọ́ at-tashabbuh bil látòkè délẹ̀ ìdájọ́ ìmọ̀ kọ́sí àwọn kèfèrí nítorí ẹ̀ ni wọ́n ṣe kíni o ni wọ́n ti torí ẹ̀ kọ́ iqtida'u siratil mustaqim wọ́n ní limukhalafati ashabil jahim limukhalafati ashabil jahim. Naam. Tírà yìí iqtida'u siratil mustaqim. في مخالفة أصحاب الجحيم. ká sọ yìí pé yẹn wà lójú ọ̀nà tó tán ojú ọ̀nà tó dúró déédéé ó wà níbi kéèyàn máa yapa sí àwọn ashabul jahim. ká tó lè sọ yìí pé yẹn wà ní ojú ọ̀nà as mustaqim ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ a rí lẹ́ni tí ó máa yapa sí ashabul jahim. àwọn àwọn ọmọ náà àwọn oní àṣàbù jẹ̀hìn àwọn alùpùpà àbí ẹ̀kọ́ ni. ọmọ náà ni wọ́n àwọn kèfèrí. yìí tí ó wà jẹ́ kí èèyàn mọ̀ wípé èèyàn wà lójú ọ̀nà tó tọ́ orúkọ tíra yìí ni mò ń ṣàlàyé ẹ o òun náà ni ìyapa sí àwọn yẹn téèyàn bá ti lè ń yapa wọn. ó sáré rán mi létí ẹ̀rí kan tí màá padà sí mú wá mo sì mọ̀ lè mú mo sì lè má mú wá mọ́ náà tí n bá ti mú wá ń sìn mo sì lè padà tó mú wá náà tí n bá fẹ́ fẹ́ lójú. nínú àwọn ẹ̀rí tó wá nínú alukur'anu karim tó sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn lé wa lórí àbí tó fi yé wa wípé èèwọ̀ ni kéèyàn máa kọ́ sí àwọn kèfèrí òun ni àyà tó wà nínú sọ́ọ̀tù al mo fẹ́ fi ṣe mo fẹ́ lò papọ̀ pẹ̀lú orúkọ tíra tí mo sọ yìí ni àmọ́ mẹ́lẹ́ wọn bá ihdina sirata al-mustaqim ìrẹ́ ọlọ́run ọba ti wá ma ojú ọ̀nà tó tọ́ bá a ṣe wà nínú islam àti ojú ọ̀nà tó tọ́ but àlìdáyà tó fi tọ̀rí kéèyàn ti wà lójú ọ̀nà tẹ́. ojú ọ̀nà àwọn tí wọn náà bá àlékẹ́ láti bínú lé lórí àwọn alyahud àfẹ́ ojú ọ̀nà wọn yẹn ni pé afẹ́ kò gbé wa yapa àfẹ́ kọ́sẹ̀ wọn àfẹ́ máa rin ojú ọ̀nà wọn ẹ wo ẹ̀rí nínú sọ́ọ̀tù Fatiha lórí hukmu tashabbuhi bil kuffar ìdájọ́. pẹ̀lú mọ̀dẹ́ni. Ilé àtàwọn tí tẹ̀lé bá ṣe mọ́ ṣe tó yá. Náà, ilé bá ilé ibi tí mo ti lọ sílẹ̀ ni pé tẹ́ ẹ bá fẹ́ pèsè ojú ọ̀nà ọlọ́run bá tẹ́ ẹ bá fẹ́ ṣe ọlọ́run bá tẹ́ ẹ bá fẹ́ ṣe ìkẹ́kọ̀ọ́ ní wẹ́sì ó gbọdọ̀ jẹ́ àyàbá. tí o bá ti jẹ́ àyàbá sí wọn. tí o bá ti jẹ́ àyàbá sí wọn. الله وعمل صالحا وقال إنني من المسلمين أحسن قولا náà tó dáa lọ́rọ̀ tó sọ lọ́rọ̀ sísọ kò sẹ́ni tí ń sọ̀rọ̀ tó dáa tó mímọ̀ dáa ilà lọ tó ẹni tí ń pèpè sọ síjú ọ̀nà náà bá. nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa jù láyé òní àdáhàwátú ilà lọ. wàá ní máa pèpè nìkan wà á nílò sọ́ọ̀lì. Yàrá tó ní ìtìmọ́wò lẹ́yìn àtàwọn tí a al baghdadi al-Khatib al-Baghdadi tíra wa kan yẹn iqtida'u al-ilmi al-amal. síra yìí nítorí ẹ̀ téèyàn bá nímọ̀ tí ò bá lo ìmọ̀ yẹn tí ò bá fi ṣiṣẹ́ bàbá ńlá wàhálà ni. bàbá wa alimami al-Barbahari ọ̀hìnmá wọn. bàbá sọ̀rọ̀ nípa tàbí mọ̀ wọ́n ni wáyà أن العلم ليس ليس لكثرة الرواية ẹlọ pẹ̀lú kiri kìí ṣe tó ń pè ní mẹ́lẹ̀ pé ọha kìíní ọha kìíní kìíní. kìíní mẹ́lágbájẹ́ ìmọ̀ ìmọ̀ ìgbà pàṣẹ ọpọlọ ẹ̀. àlẹ́ ìgbàlẹ́sọ̀ lẹ́sọ̀ ìgbà fọ́kì ní wáyà wàlàkì ní àyànjúbà mẹ́lẹ̀ sábà súnmọ́ náà lóyà. wà ìkẹ́ ní wàlúkọ́kù. ṣùgbọ́n ìjọba olórí wa òun náà ni ẹni tó ń tẹ̀lé súnmọ́ àdìgbò. kódà tíra ayọ̀ káàkiri kí màá rẹ̀ ti kiri wọ́n ní dáná ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀mí wọ́n tó tó. Nàá. Gbẹ́rẹ̀ lọ. Nítorí àsìkò wa, àwọn eléyìí báyìí, ó ní àwọn ìtàkọ́jẹ́ nǹkan ti síwájú lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Káyọ̀ àgbá náà yí dáadáa. Sọ̀rọ̀ pé àwọn àtàwọn àti àwọn òkè bùkátà alẹ́sàmá ní ọmọ náà ìyẹn ni pé àárín ìlànà kan eré ti yẹ sí pé ìlànà yẹn ló fún yẹn ní ìgbà kìí máa ń sọ yẹn ní òkè ní sọnù òun náà ni ká máa rí kà pẹ̀lú ìmọ̀lẹ̀ àwọn àfa eré agbóyin látọ̀rọ̀ àyíká àṣẹ tí wọ́n mú kàn án wọ́n sọ wọ́n kí wọ́n. sẹ́rà bàbá sunna tábà kọ́ yẹn kéwú tán wọ́n á tún kọ́ yẹn ní manhaj bí yẹn ṣe ń lo kéwú. ìgbà tí ìmọ̀ jòkó lára Al-Maimuni tó ti dólùbàgbà ìmọ̀ Muhammad wá sọ wípé ìmọ̀ lọ́mọlọ́mọ lòye o iyyaka an tatakallama fi mas'ala laysa laka fiha imam sọ́ra rẹ ọ̀fẹ́ bọ́ sí bí ó dàtí máa lò mà sọ́ra rẹ má máa sọ̀rọ̀ kan nínú ẹ̀sìn tó lásìwájú lórí ẹ̀ iyyaka an tatakallama fi àwọn máa ń gbìyànjú kó jẹ́ sí pé táwọn bá sọ yóò jẹ́ sí pé aláwọ̀ olùmọ̀ tó ṣáájú wa lórí ẹni lórí manhaj tó clear tó yí báyìí so eléyìí sì ni manhaj àwọn salafin umma naam sheikh al-albani rahimahullah ta'ala iná àwọn àgbà fáàní ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa at-tashabbuh bil-kuffar ìdájọ́ ọ̀rọ̀ nípa kéèyàn máa kọ́sí àwọn kèfèrí tábàlọ́wọ́n tí àwọn tó ń pè ní hajjatun nabi hajjatun nabi nínú tíra àwọn tó ń pè ní lọ́bì sàlàyé báwo la níbi sí máa ń ṣe hajj. kódà tábàlọ́wọ́n àdábù zìfà ọ̀rọ̀ bá a ṣe ń fẹ́yàwó ẹ̀ tó máa rí báwọn abá tó ń sọ̀rọ̀ nípa àtẹ̀sábúhú bí kùfà. ìkàtúfà rè oríṣi kàlùbárí ní page seven nínú tíra yẹn ìgbà tó ń sọ̀rọ̀ nípa àtàzáyúnú bí halqi lihya àtàzáyúnú bí halqi lihya ká máa sọ̀sọ́ ká máa sóge pẹ̀lú fífárùngbà sẹ̀ǹdé ká fárùngbà ní sì ti di àpẹẹrẹ oge pé à àbáyé ṣe wá dọ̀tí báyìí kà kórùngbà hánu ẹ ọmọ ọdún mélòó ní kẹkà kórùngbà hánu báyìí ẹ wá dàgbà ẹ darúgbó náà tí wọ́n ní ọbẹ̀ look corporate. gbogbo àwọn ọ̀rọ̀ burúkú báyìí tí wọ́n bá dáa dárò ìgbà sí làlùkù corporate ṣé báyìí sì àwọn èdè yẹn náà rèé nínú àwọn èdè tó yẹ sí pé àfikọ́ sí àwọn kèfèrí ni òun kàdúkú wa náà sábẹ́ tí àwọn kèfèrí lọ́rùn ẹ lọ sí ilẹ̀ lágbára lónìí ẹ rí wípé àwọn tó ní irùngbọ̀n kéré sáwọn tí ò ní nàám ẹ rí hátàfi sọ kọ́dà ní Saudi ala rọ́bìnì onobi ìkúwárì mùsùlùmí àwọn ìkúwárì ọba àmọ́ fẹ́ bẹ́ẹ̀. ẹ̀rí mẹ́ka gbé kó bí kan ìlú anábì òṣèlú gbé kó mọ́lọ́bù mé màdínà òṣèlú gbé kó láàyè rẹ̀ ọlọ́run bá nìkan láti ẹ̀yìn jẹ́ kí orin kó máa jáde ńbẹ̀. àṣìyọ́tà anábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sí jáde mẹ́ka lórí ti ń jáde ló sì máa jáde sí yóò gbéra kí yára yìí. ala rọ́bìnì onobi ìkúwárì mùsùlùmí. so tó ń ti bẹ́ẹ̀ rí kìí pé aṣọ yìí pé Saudi Arabia náà wà mọ́ kẹ̀kẹ́ pátápátá báyẹn ó lè rí hundred percent kódà lásìkò ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ ń bẹ̀. kí ẹ̀ka máa ẹ̀ka ti dé wá wọ́n bá lùgbà Saudi lásìkò ànábì wọn bá lùgbà wọ́n ṣe jìnnà Saudi lásìkò ànábì wọn ṣe jìnnà kódà àwọn sọ̀hábà ṣe jìnnà ànábì sallallahu alaihi wasallam sí ìgbédàjọ́ lé wọn lórí àbí àwọn sọ̀hábà mutí ànábì ìgbédàjọ́ lé wọn lórí kí ẹ̀ka máa jẹ́ pé àṣìṣe Saudi náà wọ́n wá káàkiri ṣé ìrí mùsùlùmí kan tó tó là kúrò níbi àyíṣe balabadari kò sí náà tí wọn àti abalazi pàdánù sallallahu alaihi wasallam wọn àṣẹ bọ ètò burú jù nínú nínú ọ̀la burú láyé wọn àṣẹ láti pàdánù. sọ báwo ni èèyàn kan tó wàá sọ yìí pé ìran àbòsí ni ọlọ́run kọ́ làwọn kúrò ń bẹ̀. mo mẹ́nu bá kálíbà mọ ibi tí aburú káwọn tẹ̀lé onírò papọ̀ wọn mùsùlùmí ibi tó lágbára dé. sẹ́yìn pé tàbá ti sọ pé irú Saudi Arabia bó ṣe mọ́tò yẹn àwọn abárùn-ún náà pọ̀ rẹpẹtẹ lẹ́ẹ̀ máa sọ Nàìjíríà táwọn àti ẹ̀fín táwọn àti ẹ̀fín ṣe báyìí. kódà ilẹ̀ lábáwá ní Saudi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tòwé ìsìn ní ìmọ̀ ọ̀rọ̀ àti ìwé bẹ́ẹ̀ lọ sábàárẹ̀ ń tọ́ dànù pẹ̀lú tó tó ẹ̀kọ́ sókè wọn ni mo tọ́ wá mo tọ́ wá ọmọ mi wọ́n sì yẹ̀yẹ́ ni kèyẹ́ ni tí ń tẹ̀lé lọ́rọ̀ ní tẹ̀lé alẹ́ bí kẹ́sẹ́ kó wọ́n yẹ̀ wọ́n yẹ̀yẹ́ ni o èwúrọ̀ mo tọ́ wá mo tọ́ wá. tí ìjáàbù rẹ bá fi lè dáa jù ju tẹgbẹ́ lọ mo tọ́ wá. <laughs> ọlọ́run tó sànù wa sheikh alibani sọ wípé wàhálì màṣíyàtù min akitari màhásì ṣìwà ṣẹ̀rí ìmọ̀ sí ọ̀sọ́ pẹ̀lú ìbárùgbà yìí min akitari màhásì ṣìwà bẹ́ẹ̀nà mùsùlùmí ti hàdà àṣírí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó fọ́n káàkiri láàrin àwọn mùsùlùmí jùlọ lásìkò yìí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ká máa fárùgbà àbí ẹ̀kọ́ ni من أكثر المعاصي شيوعا بين المسلمين في هذا العصر بسبب ابتلاء alukufari alakari biladi ètò sì fà á òun ni wípé àwọn kèfèrí jẹ gàba lé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ìlú àwọn mùsùlùmí lórí látara pé àwọn kèfèrí ráàyè wọlé sí wa lára àrùn pé à ń kọ́ sí àwọn kèfèrí níbi ìfarùngbà bó ṣe di tọ́fọ́ káàkiri lára àwọn mùsùlùmí nìyẹn kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí Islam lágbára ṣẹwàá lágbára yìí a ò lè àìjáàkì ẹ̀ látòkè àti islah ìtò àwùjọ ṣe ìmọ̀ ń bẹ̀rẹ̀ láti fi afrod láti fi ẹyọ kọ̀ọ̀kan ìdèjì ẹnìtẹ̀rẹ̀ ìdìtẹ̀rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run bá tọ́lọ́ba àdìkẹ́lá gbé dìde pátá ọlọ́run bá àdìkẹ́lá gbé wọn dìde lẹ́yọ kọ̀ọ̀kan ni àbí kò sẹ́lómi fún wọn mọ́ bàtà bẹ̀rẹ̀ dáhà wà lẹ́yọ kọ̀ọ̀kan ìdèjì lẹ́bẹ̀rẹ̀ tí máa sàwọ́jọ àbí wọ́n ń sàwọ́jọ ní àwọn ọ̀lọ́ sókè fáwọn fẹ́ gbàjọba látòkè káwọn wá dé islam látòkè kò rọrùn kò rọrùn honestly speaking èmi máa ń wọ́n yẹ káwọn èèyàn máa kẹ́lá káyé wọn lẹ̀ ẹ bá wọlé sí ọlọ́mọ sí wa bẹ́ẹ̀ gbogbo apáratá bá ṣe jòkó yìí táfi wáwé odidi ìlú kan gbogbo yẹn wá fẹ́ nǹkan ẹ fẹ́ èmi wá ní tí n bá ti jókè mo fẹ́ impose ẹ̀ ọba dókè tán ọba ní tẹ́ ẹ̀fẹ́ yẹn ẹ gbọ́ yé o ẹ gbá o ẹ rí sí ìnira ẹ rí sí wàhálà èmi wá ní mo fẹ́ ṣe ní ọ̀ràn yẹn lẹ́yìn túláàsì fagbára bá ti dé èmi nìkan láàrin ìwé kódà kí n jó lórí bó ṣe wíwọ́ ẹ̀ ní wọ́n mi. ibi tí bá ti bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣòfin tí ò tẹ́yìn lọ́rùn yẹn tẹ́yìn tí wọ́n ti jẹ́ kó yé yín kófin burúkú ni òfin ọ̀dájú ẹ̀yọ́ bá yarí. àwọn àjọ kan wá ti ń bẹ wọ́n pè wọ́n ní United Nations sẹ́láwọ̀ United Nations yẹn òfin kẹta wọn ṣe ju wípé òfin burúkú tá à ń táwa tá a ní ṣokò ayé máa lò yìí àwa fẹ́ máa fagbára sọ̀pọ́tì ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá wá lóhùn ò ní lò ẹnìkan fẹ́ ìfóòsì òfin kan tá a fẹ́ láwọn ẹ̀ lórí àwọn United Nations wà wá. wọ́n wà ní àwọn lágbájá o wọ́n ń fipá ṣe òfin táwọn aráàlú òṣèkéni tí ò fẹ́ lé wọn lọ́rùn lórí àwọn United Nations wà láwọn fẹ́ wá gbéjà aráàlú wọ́n wá kó bọ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ti gọ́ọ̀mẹ́ntì àti ọmọ ogun wọn kíákíá ni wọ́n gbàjọba yẹn. ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ nǹkan látòkè èmi ọ̀pọ̀ bíi ti ń bẹ̀rẹ̀ nǹkan látòkè àti pilẹ̀ ní. láwọn ọmọ mi sọ pé sori ma wùsùl sori ma wùsùl gbogbo ẹni tá a bá ti lè hánà pilẹ̀ fún kò lè débi tí ń lọ láyé. tọ́ka máa gbìyànjú ni fún eré nǹkan látòkè ọ̀fẹ́ eré náà ń pè ní alqaidatu alharamiya àwọn ìfowópamọ́ lónìí kọ́ ìdá yẹn ọlọ́run kò sànù wa. náà nǹkan tó fa tílé ìfiṣẹ̀lẹ̀ ni pé bisababi tìlá ilkufari àìlà asari biladihi wà nàkìlìhìm hàbìhìm màṣíyà ìléyà. báwọn kèfèrí ti jẹ gàba lórí wa tí wọ́n lágbára nínú àwọn ìlú wa báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé wá ni. àwọn kèdè jẹ gàba léwa lórí àwọn ẹ̀jẹ̀ gàba léwa lórí ta ló colonize wa naam àwọn bìrìtì kó <laughs> àwọn britain ló colonize wa ẹ̀jẹ̀ gàba léwa lórí. wọ́n gbé àwọn kìnnì wá wọ́n gbé àwọn kìnnì wá àwọn ẹ̀ṣẹ̀ yìí ولي بسبب استيلاء كفار الأكثر بلادهم ونفيهم هذه المعصية إليها وتقييد المسلمين لهم فيها أتباع المسلمين سبيل اسماء فوسي وانبه ترى أتيجي ويجب يولا àwọn tó lọ́lá jù lọ́wọ́ àwọn tó ju wọn ríta àwọn tí wọ́n dá nínú ẹ̀dá tó yẹ báyìí sìn bá a ṣe rí wọn nìyẹn kódà bó òyìnbó kan bá bu àwùjọ wa nísìn àwọn yọ̀ọ́ bẹ̀rẹ̀ pa èmi tí mo ṣe wá sí tí òun wọn máa wò jù ẹ̀rọ bá wà ṣe mẹ́ta àbá wẹ́yìnbó láwùjọ wa ẹ̀rọ bá ṣe máa ń ṣe ni. àbọ̀ síta àwọn awògbé wà wò ìbò nílọ ẹ. kò sí nǹkan kan bá a ṣe rí wọn ni a rí wọn ní ìyẹn gidi wọ́n jẹ́ káwa ríra wa jẹ́ ìyẹn tí ò wúlò àbí. tọ́wá di pé abẹ̀rẹ̀ sí máa sún wọn jẹ́ abẹ̀rẹ̀ sí máa kọ́ sí wọn abẹ̀rẹ̀ sí máa tẹ̀lé wọn. مع نهيه صلى الله عليه وسلم إياهم عن ذلك صراحة في قوله tó ti pa nàbì sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ fún wa o lórí pé ká máa kọ́ sí àwọn wọ̀nyí ká máa tẹ̀lé wọn tánàbì là mọ́lẹ̀ nínú gbólóhùn tánàbì sọ pé khaliqul mushrikin kí tánàbì sọ jàmáà khaliqul mushrikin ẹ yá pa àwọn ọ̀sẹ̀ bọ̀ anábì ò ká kọ́ wọn anábì ò ká máa sí wọn jẹ kí tánàbì sọ khaliqul mushrikin kí lélẹ́yìn jàmáà nahyu nìyẹn nahyu wà nahyu yaqtadi at-tahrim aslu nahyu ìpìlẹ̀ nahyu aslu nahyi ìpìlẹ̀ rẹ̀ ni pé ìdájọ́ tàṣíìmù lágbèwá títà fi rí ẹ̀rí míì tí ó sọ yí pé kí ní yí ò tó kú haram ma ó ti padà sọ̀kalẹ̀ kúrò nípò haram ó ti di makruh. but aslu nahyu kí ni o at-tahrim. naam àwọn olùmọ̀lẹ̀ nípa wípé an-nahyu an shay'in amrun bi ziddihi ànábì wa ń ṣe yín amúhún bìtìdìhì tẹ́bá kọ̀ fún wa pé ká má ṣe nǹkan kan wọ́n ń pa wá láti ká sì dàkejì rẹ̀ nìyẹn ayé ẹ̀kọ́ ni tẹ́bá ní ọmọ jòkó wọ́n ń pa wá láti ẹ̀kọ́ òdìdé nìyẹn àbí bẹ́ẹ̀ bákan náà alámúrú bìí ṣe yín náhìún àǹdìdìhì tẹ́bá pa wá láti ẹ̀kọ́ ṣe nǹkan kan wọ́n kọ̀ fún ọkọ̀ ọmọ sì dàkejì rẹ̀ nìyẹn kò yé báyìí sùn bájọ́ ní sọlọ́lá ọ̀sán ṣe kọ́ bó ṣe kọ̀ fún wa yìí ó ní kọ́ọ̀lífù amúrú nìyẹn ọ̀pá wá jàre khaliful mushrikin anábì ní ẹ̀yà pa àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ. ayọ́dún bá dẹ̀bi ti pa wọ́n láti ká yapa wọn yìí nahyu an diddihi ó ń kọ̀ fún wa ká máa ṣe kíni ká máa kọ́ sí wọn yẹn àbí. khaliful mushrikin ahfu ṣàwárí ahfu aṣàwárí anábì ní irun túbọ̀ mú yìí ẹ mú lọ lẹ̀ dáadáa tẹ́bá tọ́ba ní kéèyàn mú ìyẹn ni pé al-mubalaghatu fi qasdihi ẹ jẹ́ kí irun mú yín lọlẹ̀ dáadáa ẹ gé e mọ́lẹ̀ dáadáa àmọ́ ẹ má fà pátápátá ìyẹn fáwọn mú yẹ́yẹ́ kẹfà kọ́dán kọ́dá. inú máa ń bí alimami Malik rahmatullahi ta'ala dábàárà ẹni tí irun wẹ̀ ń dẹ́ korokoro níbi à irun mú tiẹ̀ ṣe ni máa dẹ́ báyìí ẹ jẹ́ kó lọlẹ̀ ẹ jẹ́ kí irun mú lọlẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀? àlẹ́bí ní ká ìjàpá àwọn ẹlẹ́bọ ká jẹ́ kí irun mú rọlẹ̀ ajẹ́pá àwọn ẹlẹ́bọ ní máa ń jẹ́ kí irun mú tí wọ́n ṣe kéde kókó màfúhùmù nìyẹn tí a rí màfúhùmù ń gbà mí màfúhùmù máa ń lágbára ju màmtúkù lọ ń gbà mí o tó bá débi ọ̀rọ̀ òṣùlù fífi ẹja yẹn jú ẹ o tí a rí màmú kékeré kan ní màfúhùmù mùkọ́láfà wọ́n dẹ̀ kékeré kan ní màfúhùmù mùkọ́rọ́nà màfúhùmù mùwáfákọ̀ màfúhùmù mùwáfákọ̀ kódà màfúhùmù mùwáfákọ̀ ń gbà mí máa ń lágbára ju màmtúkù lọ màfúhùmù mùwáfákọ̀ yẹn ni pé àgbọ́yé tó ṣe déédéé nǹkan tẹ́rì ń sọ gẹ́gẹ́ wọ́n pè yẹn ní mafhumul muwafaqa ìdàkejì ẹni kíni mafhumul mukhalafa. torí àfikà máa ṣàlàyé kéwù dáadáa láwùjọ wa yìí kọlùkọlù ó ti dé láwùjọ wa yìí so àfikà máa ṣàlàyé kéwù dáadáa. wà á fún àlìhà ẹ sì jẹ́ kí òun mú ẹ jẹ́ kí òun gbà yín ẹ jẹ́ kó gún. ó túmọ̀ sí pé àwọn kèké rínú ẹ ṣe kíni léwu ìdárògùn ẹ tí wọ́n ti kú gùn. torí pé ẹ wo nǹkan táwọn ibi fi sọ dáràn ní táwọn ibi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó ní mukhalafa khaliful mushrikin ẹ yapa àwọn ọ̀sẹ̀ bọ̀ àrẹ́bí wa sọ nǹkan méjì láti yapa wọn níbi ọ̀rọ̀ irun tó ní ṣe pẹ̀lú ìrọ̀wájú wa ẹgbẹ́ túbọ̀ mú yín lọ́lẹ̀ dáadáa ẹ fi ya pa wọn tó àwọn ní máa ń ṣe kéde bí tàbá tí máa kọ́lì. lẹ́nu mú òṣè jàkìtì ẹ sì dárun gbọ́n yín sí ẹjẹ́ kó gùn dáadáa tó àwọn ní máa ń ṣe kéde àwọn ní máa ń fa tiwọn. adébẹ̀tẹ̀ bá rí èèyàn lónìí tó dárun mú sí tó kún jàkìtì tó sì fárun gbọ̀n ta ló ń kọ́ sí yẹn jẹ̀mọ́ àwọn kèfèrí àwọn yahoo àwọn ẹni máa rí báyìí ṣe rí báyìí sì so ẹ tó bá fẹ́ yapa wọn kí ni ó ṣe yóò gé tiẹ̀ túbọ̀ mú rẹ̀ yóò gé lọlẹ̀ ó dẹ̀ dárò gbọ́n rẹ̀ sí. anabi sallallahu ah, àfọwà al-Albani rahimahullahu ta'ala wọn ni kàtà anabi sọrí rawahu shaykhan. àwọn àgbà àfọwọ́ ní hadith méjèèjì òun ni wọ́n gba hadith yìí wá. alimami bukhari wa muslim tọ́ka ti ní shaykhan nínú ma hadith àwọn bukhari àti muslim náà gbé bẹ́ẹ̀. nínú hadith mi anabi ni khalifu ahlal kitab khalifu ahlal kitab ẹ yapa àwọn tá a fún ní tíra tí wọ́n tẹ̀lé. ṣètìrí kí wọ́n pe àwọn yahudi àti nasara ní ahlul kitab. kámẹ́dà aláàmú ìpè ẹ àwọn ti jọ́hún ní ahlul kitab àwọn ti sìn yíyé sí ahlul ahlul kitab ní gbogbo wọn a fún wọn tíra wọn ló tíra ni. ìjọba fún tíra ni wọn abú wọn tíra yẹn sàpẹ́lẹ́ fún wọn nígbà tí wọn tẹ̀lé tíra yẹn nítorí pé àwọn táyà nẹ́bí sallallahu alaihi wasallam náà wọn tẹ̀lé tíra yẹn náà ọlọ́wọ́n bá fi ń pè wọn ní ahlul kitab àbọ̀ tẹ̀lé wọn tẹ̀lé náà wọn tẹ̀lé tó ń ti bẹ́ẹ̀ ahlul kitab lọ́wọ́ bá ń pè wọn tọ́wọ́ yẹn kọ́ tẹ̀lé ni wọ́n tẹ̀lé nẹ́bí sallallahu alaihi wasallam tọ́wọ́ yẹn kọ́ tẹ̀lé ni wọ́n ní ṣẹbọ wọn níbi ànábì ẹ̀yìn sálọ́mọ ọlọ́wọ́ bá bèlè tó pè lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní torí àwọn tíra wọn eléyìí tọ́lọ̀ ọba àlékẹ́lá sọ̀kalẹ̀ ọ̀sọ̀ irú àwọn nǹkan tí wọ́n sọ yẹn so irú àyè so mo ọ̀rọ̀ tí Al-Albani ni mò ń bá lọ wa fi hadhihi al-qabiha iddatu mukhalafat sheikh ni níbi aburú kama farugbà yìí sheikh Al-Albani pé yìí farugbà ní qabiha qabiha wa fi hadhihi al-qabiha níbi aburú yìí iddatu mukhalafat ìyapa tó pọ̀ wà ń bẹ̀. alákọ̀ọ́kọ́ mukhalafatu amrihi sallallahu alayhi wa sallam as-sarih bil i'fa gbogbo ẹnikẹ́ni tí bá ń fa ọrùngbọ̀n ó ti yapa àti ànábì sallallahu alayhi wa sallam tó wá straight ìpè ká dá ọrùngbọ̀n sí kọ́pọ̀ ó yapa rẹ̀ àbí ọ̀yọ́pa rẹ̀ ó ti yapa rẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀ràn tó dárì ẹlẹ́ẹ̀kejì at-tashabbuhu bil ó ń kọ́ sí àwọn kejì rí ẹ jẹ́ kí n sáré yà mí báyìí. ṣé ti rí àwọn kìíní kan mẹ́ta ń pè ní al-umumatu ash-shar'iyya al-umumatu ash-shar'iyya al-umumatu ash-shar'iyya àwọn ìdájọ́ gbogbogbò tó wà ní ṣẹ̀ríà àwọn ìdájọ́ yẹn kò sí tí ò lè wọlé sínú ẹ̀ tá a bá ti ń rí wípé ìlà bá ti ń papọ̀ yẹn ni pé sábàbí bá ti ń papọ̀ ṣókùn yẹn náà máa wọlé láwọn àbọ̀ sọ pé àṣókùn yẹn dúró máa ìlà tí yìí wujudan wa adama ìdájọ́ sẹ̀ríyà yóò máa lọ yóò máa bọ̀ pẹ̀lú ìlà kí ló fàdájọ́ yẹn tá a bá ti lè rí ìlà lára sẹ́ yẹn tá a bá ti lè rí nǹkan kan tó fa ìdájọ́ yẹn nínú sẹ̀ríyà lára sẹ́ yẹn á lò dájọ́ yẹn lé lórí tí ò bá ti sí máa nílò wọn. ìtumọ̀ mẹ́fà yóò mẹ́ ni pé kábí mi léèrè ń sìn pé kí ni ìdájọ́ títa báńgà kí ni àmọ́ iye báńgà gbáwù kí ni ìdájọ́ rẹ̀ kí ni ẹ̀rí ẹ̀ pé haramu ni wọ́n kọ́ bíbélì rẹ̀ wọ́n ní wọ́n ní kí ni ìdájọ́ ìyẹn bá ń gà kálẹ̀pẹ́ ẹ̀dí mínísì mo ní mo wá ní haram ni ẹ wá ní tó ẹ fún mi ní àyà kan àti hadith kan tó sọ bẹ́ẹ̀ ní haram ni ká máa yẹ bá ń gà ṣé wọ́n yẹ bá ń gà láyé ànábì naam ìwọ láti rí ẹ̀rí ẹ máa yẹ bá ń gà ní alukur'an àwọn àbọ̀wà sọ pé a máa ń ṣe ẹ̀rí lórí yẹn bí ẹ̀rùn mọ́tí ṣẹ̀ríyà àwọn ẹ̀mọ̀mọ́tò ṣẹ̀ríyà alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ní ìtọ́ àtìrìmá ẹ̀ lára àwọn ẹ̀mọ̀mọ́tò ṣẹ̀ríyà ni ẹ̀ o ẹni tó bá yẹn báńgà ó sọ owó ló ó sọ owó bò mo mú five hundred naira because ṣẹ̀rí ẹni tó bá ra báńgà five hundred naira kò yàtọ̀ sẹ́ni tó five hundred naira tó sáré sí <laughs> wàláì ọ̀sáré sí five hundred naira ni mo kà mú five hundred naira báyìí mo sì jẹra báńgà mo sì sáré sí yẹn sì tún yẹ mẹ́ta gbá gbá gbá five hundred naira tán mo sọ owó bò àbí ìṣòwò ló bò. ẹ wà lọ mú àwọn ẹ̀rí tó ní kí ẹ má sọ owó ló fò ìyẹn kọ́ lálùkọ́ rárá yóò sí lálùkọ́ rárá ẹ̀ o sì kọ́kọ́ rí ẹ tó bá yẹ pé kò sí ẹ̀rí tó bá yẹ pé kò sí kẹ̀kẹ́ mi mọ́ tí bá ń ga fi jẹ́ àrọ́ mọ́ tó bá yẹ pé ìwọ̀n nìkan ni ó tó. ẹjọ́ nàá sàn aláburú èèyàn ni máa sọ fẹ́ẹ́ nìkan ọ̀ràn mi mú kà sí wa <laughs> ó ní wàá sẹ́ni máa sọ pé mélòó. <laughs> oríṣiríṣi àná níbẹ̀ láwùjọ wa ní alimami Shafi'i sọ yìí pé lè àyànkọ lè àyànkọ lọ́ha abdul bìjẹ̀ni ìdùnnú kọ́lá shirk kéèyàn pàdé ọlọ́wọ́ bá pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ ilé ayé yìí yàtọ̀ fún ẹbọ nìkan ń mutí ń jalè ń ṣòfófó ń parọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ilé ayé yìí ló kú lórí ẹ̀ tó fi lọ pàdé ọlọ́wọ́ ẹnu kọ́kànlá bí ẹbọ kọ̀ sẹ́bọ ni. khayrun lahu min an yalqa Allaha bi shay'in min hadhihi al-ahwa ó lóore fún dúkọ́ lọ pàdé ọlọ́run bá pẹ̀lú ìkankan nínú dídí àná nínú fẹ́nu bóyá dídí àjà mí àlọ́ pàdé ọlọ́run ni o àbí ṣíà ni o ọ̀ bá làákò gbogbo ẹ̀sẹ̀ àlẹ́ ń sọ̀rọ̀ pàdé ọlọ́run pé ń jalè ń parọ́ ń ṣòfófó yín ń ṣe zìnà ń mutí ń fagbó gbogbo nǹkan yẹn yẹn ó sì lábí ẹbọ ó lóore fún. àgbẹ̀mọ̀ Ah, àwọn ìrìnàmátù ṣàríyà ni mo bá débẹ̀. bákan náà wọ́n sọ fún pé ẹlẹ́ẹ̀kejì ni pé inú àwọn nǹkan dáàbò kí haramu ní kí ẹ̀yin bánga ṣe pé ìdájọ́ ṣẹ́kùn tashabuhi bil kufar náà láti wáyé. òun náà ni pé kí ni o fihi at-tashabuhu bil kufar kọ́ sí àwọn kejì tó bá sọ pé nǹkan kẹ́lẹ́ bá máa ìdájọ́ àtàṣẹ́bù lè tó fa pé nǹkan yìí rè ìsí àwọn kèfè yìí jẹ ni nítorí pé ṣẹ̀rí àpáwá láti ká máa yapa wọn ni ó sì jẹ́ pé wọ́n ṣe kínú. kò sí kọ́sẹ̀ wọn ìkọ́sẹ̀ wọn ìdí ṣẹ̀rí àtọ́kọ̀ fún wa ni ìyapa wọn ìdí ṣẹ̀rí àpáwá láti ẹni àbí ẹ̀kọ́ ni. nǹkan yìí rè nínú àwọn ẹ̀rọ nínú àwọn àlẹ̀rọ máa ti ṣẹ̀rí yà lọ́wọ́ àwọn àbótó wa lè kọ́ ẹni tó bá yẹ báńgà kórìíra báwọn yàrá yóò kórìíra báwọn yà kó yẹ yé wa dáadáa ó lè má yé wa ńgbà míì àwọn aláàrẹ ń bẹ lọ́pọ̀lọpọ̀ tó yẹn yé báńgà tó yẹn kó bá. mo rántí ní January yà two thousand yà nineteen yà um, January nineteen ninety nine jíjáde wa wà ní wọ́n wà lórí ààrẹ kọ́lọ́n kọ́ bá ń fọ̀rọ̀ kẹ́ wọ́n jáde láyé ní January twenty six nineteen ninety nine wọ́n wà lórí ààrẹ ńgbà yẹn mo wà nínú àwọn tí ń tọ́jú wọn mo mọ́ wà pẹ̀lú wọn ní gbogbo gbà. láti December rẹ ti wà lórí ààrẹ yìí ẹ̀yìn tí mo sùn December wà bí kí lè mọ̀tí ọmọ sẹlẹ̀ mẹ́ báńgà ni gbáà gbáà ṣẹ́rí gbogbo wà kí bàtà bá yẹ báńgà báyìí jáde wọ́n ta kiri lórí ààrẹ yìí àyàwó àyàwó jágẹ́ àsìkò tí wọ́n sì kì í yẹn bí wọ́n bá fẹnu ṣépè ọkàn ní ṣépè bájìṣẹ́ yóò mú wọn because ìkórìíra bá dà rẹ̀ lílé ìbáyìí nínú àwọn nǹkan tí ibẹ̀ bánga yìí nìyẹn gbogbo àdúgbò tó ti ń bánga yìí náà rí àárín ìlú ìyàbá yìí náà lárúkú ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ẹ̀dí ń sáré ọlọ́jọ́ lè wà ń bẹ̀ ẹni tí ń sáré ẹ̀mí náà tí ọ̀sán ọlọ́jọ́ lè wà ń bẹ̀ ẹ wọ́n wá yin bánga mo rántí bí wọ́n ṣe máa ń ṣe lásìkò yẹn tó bá ti yin yin bánga yẹn gbáwó báyìí mo rántí bí wọ́n ṣe máa ń ṣe ẹ̀yin náà ẹni tó wà lórí ààrẹ ọlọ́jọ́ ẹ wo bí nira yẹn ó ṣe rí ẹ fojú wo kán tó wá máa fi nira kún nira irú àwùjọ tá a ti ń sẹ̀mí yẹn kí la bá dé bẹ́ẹ̀ jẹ̀mọ́ àtẹ̀sẹ̀bùhù bìkùfà ìmọ̀ kọ́sì àwọn kèfèrí. ẹlẹ́kẹta ṣe kàlífàárí sọ ni pé àtàlítà ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí ó wà ní irú nǹkan yìí dídí aburú káfárùn gbà òun náà ni tagyiru khalqillahi alladhi fihi ta'atu shaytan ìmọ̀ yí ẹ̀dá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala padà. ilé òtún yẹn sí pé ń bẹ nínú ká máa ṣe irúṣe sí yìí ìtẹ̀lé ṣètọ́n ìtẹ̀lé sùn. ìkọ́lìhì kàmá haka Allahu ta'ala dhalika anhu. nínú ọ̀rọ̀ tí ṣètọ́n sọ tọ́lọ̀ bá àdékẹ́lá mú wá fún wa látọ̀dọ̀ nínú Al-Qur'an ọlọ́ni wala amurannahum fala yughayyirunna khalqa Allah. nínú àjẹ tẹ́mi ṣètọ́n ọmọ pa wọn wala amurannahum ẹ̀rí ó tún kan ọ̀rọ̀ yẹn nípa pẹ̀lú irunṣẹ́ kankan pa méjì màá máa pa wọ́n láṣẹ kí wọ́n máa yí ẹ̀dá ọlọ́run bá padà ṣùgbọ́n ẹnikẹ́ni tí bá ti ń fárun gbà ń ṣe kí ni o yíyí ẹ̀dá ọlọ́run bá padà nìyẹn. ẹlẹ́ẹ̀kẹrin àtẹ̀sẹ́bùhù bin nisa ìmọ̀ kọ́sí àwọn obìnrin. ẹ̀ ti ń kọ́sí àwọn obìnrin. tó tẹ bá rẹ̀ yẹn tí ń fárun gbọ̀n rè é bá wù yẹn lọ pé ìrẹ́ obìnrin yìí <laughs> wá tóró ní irúgbọ́n obìnrin ní èyí irúgbà báwo ni ó ṣe máa ṣe bí obìnrin ọkùnrin tí ń ṣe bí obìnrin ṣe pàdé bí láàánú àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ nínú ọkùnrin àbí. naam waqad la'ana rasulullahi sallallahu alaihi wasallam fa'ala dhalik anabi sallallahu alaihi wasallam ti láàánú gbogbo àwọn tí bá ń ṣe irú nǹkan yìí. naam kí wá ní àwọn ọ̀nà tí ìkọ́sí àwọn kèfèrí tó máa fi ń wọlé torí pé nínú àwọn nǹkan tá a ní láti gbóyé oní pé kìí ṣe gbogbo ìmọ̀ dọ́gba pẹ̀lú àwọn kèfèrí lórí àwọn àṣeṣí iná ló túmọ̀ sí pé ẹ̀ǹkọ́ sí wọn fún káwọn bá sí gbọ́. àwọn olùmọ́jẹ́ kó yé wa wípé ìkọ́sẹ̀ kèfèrí ó wà níbi àwọn nǹkan tó bá jẹ́ ẹ̀sà fáwọn kèfèrí tó pé àwọn kèfèrí la mọ̀ pé wọ́n máa ń ṣerú nǹkan yẹn téèyàn bá ti ń ṣe irú nǹkan yẹn nǹkan ṣe wọ̀n yẹn. ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó yẹ pé ó pẹ́ káàkiri láàrin gbogbo mùsùlùmí àti kèfèrí kódà kó páwọn kèfèrí nípìnlẹ̀ rẹ̀. àwọn kèfèrí ni wọ́n ní ìpìnlẹ̀ kínní yẹn ọ̀dọ̀ wọn ni kínní yẹn ti wá. àwọn ọlọ́wọ́ bá àlẹ́ tẹ́lá fi ṣe kò ń gẹ́ kí kínní yẹn jáde látọ̀dọ̀ wọn. tẹ̀sí nǹkan yìí rèé gbogbo èèyàn pátápátá náà ni wọ́n ń ṣe ẹni tí bá ń ṣe ẹ̀ ní àkáṣẹ̀ máwọn kan ẹ̀ẹ́dẹ̀ níbi wípé ẹni yìí ń ṣe bí àwọn kèfèrí láwọn àpèjúwe táwọn afá ọmọ wa níbi bí mọ́tò gúngùn ẹni bá ń gbọ́ mọ́tò ń sìn ń kọ́ sí àwọn kèfèrí àrí kí á à ẹ̀sìn dáwọ́ kọ́ sí àwọn kèfèrí bá ṣe mọ́tò lẹ́yìn náà gbé wáyẹ̀ à irú yẹn kọ́ làwọn afá ń sọ nítorí pé yìí rè gbogbo èèyàn pátápátá òun náà ni wọ́n ń kópa mẹ́ tẹ́nìkan ò yàtọ̀ fẹ́nìkan lórí ẹ̀ kò yí báyìí irú ẹ̀ òun ni ìmágo plane kẹ́ni àá ah, ṣé báwọn kèfèrí ló ṣe plane àwọn kèfèrí ló ṣe ṣùgbọ́n kò túmọ̀ sí pé nǹkan ẹ̀sà wọn ni. nítorí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam náà àwọn kèfèrí a máa ṣe nǹkan tí wọ́n lè ń lò. eléyìí àfáwà Ibn Taymiyyah rahimahullahu ta'ala ni wọ́n sàlàyé nínú iqtida'u siratil mustaqim. Na'am. bẹ́ẹ̀ tá bá lọ wo fatawa Nuur ala Darb ìgbà tí sheikh abdulbaz ah, rahimahullah ta'ala tó ń sàlàyé nípa ọ̀nà wo lálẹ́ fi sọ pé yẹn ń kọ́ sí àwọn kèfèrí ẹ̀rí bẹ́ẹ̀ majmu'i fatawa wa rasail ibn Uthaymeen àwọn náà sàlàyé ẹ̀ pé kí làwọn nǹkan tó yẹn ó lè ṣe tábìsọ pé ìrọ̀ ẹni báyìí ṣe ń kọ́ sí àwọn kèfèrí. tò kìí sàwọn nǹkan tó jẹ́ sí pé gbogbo wa mọ̀ yìí pé tá a bá rí yẹn ti ń ṣe é lè sọ wípé ẹni yìí jọ àwọn kèfèrí látara kan yẹn kódà kọjá pé àwọn kèfèrí náà ń ṣerú ẹ̀ ṣé báyìí sì nǹkan kẹ́ni tó jẹ́ sí pé nǹkan èlò tó fọ́n káàkiri láàrin gbogbo àwọn èèyàn ni kí o ti pé ẹ̀sà ní fáwọn kèfèrí olófàá ló jẹ́ sí pé Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú ìtẹ̀bọ̀ bàtà ń sọ̀rọ̀ nípa at táwọn fẹ́ hit jùlọ táwọn fẹ́ centralize lórí jùlọ òun náà ni àtàṣàpòhù bíhìm fi àyáàdì ká máa kọ́ sí wọn níbi àwọn ọdún wọn àtàwọn nǹkan tó jẹ́ àwọn ṣàáyúrò ọdún wọn àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan àmì ọdún wọn àtàwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹ̀sà tá a máa wọ́n kejì pẹ̀lú ẹ̀ tó yẹ pé téèyàn bá ti rí báyìí ẹ̀ tún máa ń gbà á ẹni yìí ń kọ́ sí àwọn kẹfìrí ni èèyàn gbọ́dọ̀ ṣe kíni èèyàn gbọ́dọ̀ kọ́ sí wọn lórí ẹ̀ rárá bó ti kú mọ́. ẹ jẹ́ ká wá mọ̀ lẹ́yìn tí mo ti ṣàlàyé léyìí báyìí ní ṣókí wípé ìgbà wo la sọ pé èèyàn ń kọ́ ṣe kẹfìrí òun náà nígbà tó bá jẹ́ sí pé àwọn nǹkan tá a mọ̀ lẹ́sà pẹ̀lú àwọn kẹfìrí nínú ẹ̀sìn wọn àbí nínú àṣà wọn jẹ́ lèèyàn bá ń kọ́ wọn lórí ẹ̀ irú ẹni báyìí rèé ó ti dẹni tí ń kọ́ṣe kèfèrí nìyẹn tó yẹ bá ń sìn. Naam. Lẹ́yìn yẹn rèé, kí n lọ síbi àwọn ẹ̀rí nínú Al-Qur'an Al-Karim àti àwọn ẹ̀rí nínú Sunna Nabi sallallahu alayhi sallam tó ń sọ fún wa nípa ìdájọ́ kíkọ́ṣe àwọn kèfèrí. Ẹni kí n kọ́kọ́ mú lẹ́yìn tí mo ti mú àyàtọ̀ nínú Suratul Fatiha tí mo ti mú wa mi ní síbẹ̀ mọ́ alhamdulillah pé jìlù yẹn ẹ jẹ́ kí n mú àyà kan wá nínú àyà tó jẹ́ sí pé ìtumọ̀ rẹ̀ àwọn èèyàn awuyewuye fẹ́ máa ṣẹlẹ̀ láwùjọ wa lórí ẹ̀. bẹ̀tí wá wọlé látara wípé ṣe ti rí gbogbo àyà tọ́nà ọba àdékẹ́lá bá sọ wípé látàkúnú látàkúnú látàkúnú àyà yẹn pọ̀ ní Al-Qur'an àbí ọ̀pọ̀. gbogbo àyà yẹn pátá àwọn àyà tó ń kọ̀ fún wa wípé èèyàn gbọ́dọ̀ máa kọ́ sí àwọn kèfèrí ọlọ́run bá ní mo ní bílẹ̀ ilé yìí wà tàkù wàlá takunu minal mushriki minal ladhina farraqu dinahum wa kanu shi'a kullu hizbin bima ladayhim farihun. mo ní bílẹ̀ ilé yìí ẹ̀jẹ̀ ni tí ó máa ṣe padà lọ́sọ̀dọ̀ ọba Allah subhanahu wa ta'ala níbi gbogbo nǹkan wàtàkùhù ẹ̀jẹ̀ fáyọ̀ ọlọ́run yìí wàlá takunu minal ọlọ́run bá ní ẹ sì má ṣe dà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ ẹ má máa kọ́ sí àwọn ẹlẹ́bọ ẹ má dára wọn nítorí pé táyà bá ń kọ́ sí wọn ẹ dára wọn la takunu minal mushrikin ẹ má jẹ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn ọ̀sẹ̀ bọ́ wo minal ladhina farraqu dinahum wa kanu shi'a nítorí ọba àdékẹ́lá fẹ́ ká má kọ́ sí lára wọn bí báyìí ọba àdékẹ́lá sàlàyé yẹn. a gbọ́dọ̀ kọ́ sí wọn ní gbogbo ọ̀nà ṣùgbọ́n mba niile rèé ọmọ ọba àlekẹ́ lọ́tún wá sàlàyé àwọn ẹ̀sà nínú àwọn kankan tọ́lọ̀ ọba àlekẹ́ jẹ́ ká gbọ́ ẹ̀gbọ́ yé pàtàkì nǹkan yẹn bó ṣe lágbára tó. min alladhina farraqu dinahum wa kanu shi'a àwọn tó sí pé wọ́n fẹ́ ẹ̀sìn wọn ká yẹ́lẹyẹ̀lẹ wa kanu shi'a wọn wá wà ní ìjọ níjọ. ọlọ́run bá من الذين فرقوا دينهم فرقوا دينهم wọ́n fún ẹ̀sìn ká yẹlẹyẹlẹ ilé náà ń pè ní al-iftiraq wa tafarruq wal furqa tọ́ba wá bí kẹ́sìrì fà tó ní fírkọ̀ àwọn ìjọ nìyẹn ṣùgbọ́n fúrkọ̀ ìyapa gẹ́gẹ́ nìyẹn ká pínra wa níjọ níjọ bidun milfa. minal ladhina farraqu dinahum wa kanu shiya'a ajẹ́ sí pé àdìsírọ̀ òun náà ní kíni o àtàṣáyú ẹ̀ ẹ̀ rí mi gbọ́ yé ìjọ ti wá rí ẹ bẹ kẹfẹ́ pé ní ẹ̀ ni ibi tó ti wáyé ni pé kéèyàn sọ pé èmi ni ṣíà Àlì ìjọ Àlì lèmi àwa ni ṣíà Osman bìtà àwọn tó tàṣáyá bá ṣe ń tàṣáyá nìyẹn gbọ́n kálukú ṣe mú ìjọ sẹ́wọ́n àwọn tó tàṣáyá ní orí àálì ń wọ́n sọ pé ìjọ àálì làwọn àbí ni náà làwọn ṣí àwọn rọ́bíbọ̀ àbí wàkánù ṣí à òǹkàlùkù wọn wà níjọ níjọ ẹ máa wò ó wọ́n wà ní kíni wọ́n wà ní kíni ìjọ níjọ kí tó yorùbá mi níjọ níjọ <laughs> Ẹgbẹ àrí ó ara wọn bí ó ara wọn. àjẹsí wípé bí lárúbáwá náà ṣe máa ń túmọ̀ ara wọn fásitì ní mùtàrọ̀ dìfáàtì nínú lárúbáwá la nínú yorùbá náà àbí gbogbo èdè lónìí àbí àwọn olóyìnbó ní synonyms làwọn ń pè ẹnjìníà <laughs> synonyms lẹ́yìn ń pè tán. kullu hizbin bima ladayhim farihun gbogbo ẹgbẹ́ pátá àwọn ni ó mọ̀ sọ àwọn làwọn wà lórí ìlànà tiwa lọ́dà ọlọ́run bá wá ní ká má ṣe kíni ká má jọ wọn. a jẹ́ sí pé ìmọ̀ wà lẹ́gbẹ́lẹ́gbẹ́ mina tasabuhi bilkufar ìmọ̀ dẹ́gbẹ́lẹ̀ wàláyé nínú tasabuhi bilkufar ni. ولا تكونوا كالذين اختلفوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات. ọlọ́run bá ní ẹ má ti dàgẹ́ bí àwọn fi ń pé tafarraku wọ́n pèrè àwọn káyọ̀lẹ̀yẹ̀ lẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ wà kọ́kálẹ̀kù wọ́n dẹ̀ yẹ para wọn. min ba'di ma ja'ahumul bayyinat. bọ́ọ̀ wá sí eléyìí àgbà tí ẹ̀rí tó clear tó dé wá bá wọn. ìgbà tó yẹ ká sọ̀ kẹ́gẹ́ tẹ́rì wá ìgbà wọn náà yapa ìgbà wọn náà dẹ́gbẹ́lẹ̀. ẹ má dàbí wọn. tó gbogbo ẹnikẹ́ni tí bá ti ń dẹ́gbẹ́lẹ̀ lónìí. òun tashabbaha bil kufar irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ sí àwọn kèfèrí nìyẹn. náà ṣẹ́kí mo ti sọ kí nìkan wọn àwa máa ń tú ọ̀rọ̀ náà bá ọ̀rọ̀ ànábì pẹ̀lú ìmọ́lẹ̀ àwọn olùmọ̀ àbí kẹ́lẹ́ bá mọ̀ pé àyà ìyá ayà ẹgbẹ́ ni Ibn Kathir rahimahullahu ta'ala ìgbà tó ń tú àyà yìí báwọn náà ti ṣàlàyé ẹ̀ nìyẹn àyà tó wà nínú sọ́ọ̀tù rúùmù ni mo kà yẹn verse thirty two wa qawluhu Ibn Kathir sọ pé gbólóhùn rẹ̀ gbólóhùn ọlọ́run bá tó sọ pé min alladhina farraqu dinahum wa kanu shi'a kullu hizbin bima ladayhim farihun ayé wọ́n ní ìtumọ̀ tọ́lọ́ ọba ń sọ ní pé sẹ́ni pé ayé kalimatu tafsiri ni wọ́n máa fi ń tú ọ̀rọ̀ ni. la takunu minal mushrikin ọlọ́run ní ẹ má dà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ ẹ má jẹ́ kan lára wọn alladhina farraqu dinahum àwọn tó ń fọ́ ẹ̀sìn wọn káyẹ̀ nìyẹn ayé ìtumọ̀ rẹ̀ ni pé badaluhu wọ́n yí ẹ̀sìn wọn padà wa ghayyaruhu wọ́n yí padà wa amanu bi ba'dhin wa kafaru bi ba'd wọ́n wá nígbàgbọ́ sápá kan wọ́n sá ìgbàgbọ́ sápá kejì wọ́n wá ń bọ̀rọ̀ lọ. wa qara'a ba'duhum alápákan nínú àwọn olùmọ̀ nípa tìrọ́ à bá ṣe ka alukur'an àwọn kà yí pé fàárọ̀kù dínàhù ayé tàrọ̀kùhù wọ́n fi ẹ̀sìn wọn lẹ̀ wọ́n pa ẹ̀sìn wọn tì wàrọ̀ azuhurihim wọ́n jù sí pàtọ́ wọ́n tẹ̀lé wọn kọ́yìn sí. wa haulaika al-yahud wan-nasara Ibn Kathir láwọn eléyìí dá ẹgbẹ́ bíi àwọn yahuda ti nasara wal majus àwọn tọ́lọ̀ ọba àlejò ń bá wí báyìí òun làwọn yahuda ti nasara àtàwọn majus àwọn tí ń bọ̀ náà wà abadati al-awthan àtàwọn tí ń sin òòṣà wà sáyiri ahli al-adyan àti gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀sìn aburú yòókù náà ẹ̀sìn ọ̀rọ̀ yòókù ẹ̀sìn burúkú yòókù látọ̀ fẹ́sìn Islam sẹ̀ǹfẹ́sìn méjì náà ni dinu rahman wà dinu shaitan ẹ̀sìn ọlọ́wọ́ bá àtẹ̀sìn shaitan إن الدين عند الله الإسلام وسائر الأدي... وسائر أهل الأديان الباطلة مما عدا هذا الاس... مما عدا أهل الإسلام يتفوى ومسلمينك كما قال تعالى أي بلغ إن الذين فرقوا دينه وكانوا شيعا dájúdájú àwọn tán fún ẹ̀sìn wọn káyẹlẹyẹlẹ tán wà níjọ níjọ lásìtàmínú fi ṣe ìlànà bí òsínú àwọn ẹlẹgbẹ́ òsínú wọn ànábì èsì ẹlẹ́gbẹ́ ànábì ò sínú wọn ìnáma amúrhùn ila Allah ọ̀rọ̀ wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run tàdíjù nìyẹn o ilé náà ń pè ní tàdíj fẹ́ni tó bá ti usulu tafsir tọ́lọ̀ ọba àdéjọ́lá bá sọ báyìí tàdíjù ni ìṣẹ̀rùbàyàn pé ẹ má wọrí ọ̀rọ̀ yìí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ò dáa ni ìṣẹ̀rùbàyàn ni thumma yunabbi'uhum bima kanu yaf'alun lẹ́yìn náà ọlọ́run ọba àníkè ló fún wọn ní ìrò lórí gbogbo tí wọ́n ṣe nínú àwọn aburú yìí nínú Suratul An'am verse one fifty nine Ibn Kathir ló mú wa. ó ní fahalul adiyan qablana àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ṣáájú wa ikhtalafu fima bainahum wọ́n yapa láàrin ara wọn àlá àárọ̀ lórí oríṣiríṣi ìròyìn wàmílàn bàbílà àti oríṣiríṣi ìlànà bá ṣe yapa nìyẹn eléyìí báyìí ẹ̀rí pé lànà tó ń fi ń sin náà bá rí òun eléyìí náà òun náà tún múrò rí mi ibi ń sin lọ́wọ́ ba òun náà lára àjọ ẹlò náà wà. tànàbí sọlá sọ sọ pé ala ìdàmẹ̀kánà kọ́bílákùn sárọ̀kù ìlà ìṣdà wa sab'ina firqa nínú rìwáyà mi ìsárọ̀kọ́tì yahud ìlà ìṣdà wa sab'ina firqa وسرقت النصارى إلى اثنتين وسبعين فرقة وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هم يا رسول الله قال من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي طلب عليك عن الإمام دبي ابن كثير جاء الإمام ابن ابن تيمية رحمه الله تعالى له اقتضاء wọ́n mú àyà yìí wá láti fi sẹ̀rí lórí àwọn ẹ̀rí tó ní kéèyàn máa ká máa ya pa àwọn kẹfìrí. ọlọ́run ọba anábì sọ́lá ọ̀sán jẹ́ bóyá wípé àwọn nasọ́rọ̀ seventy one ni wọ́n pín sí àwọn yahood àwọn jew seventy one ni wọ́n pín sí gbogbo wọn ìròrí ọ̀tọ̀ọ̀tọ̀ ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wọn sì ni wọ́n ń kílèmù wípé yahood làwọn náà àbí àwọn nasọ́rọ̀ seventy two àwọn mùsùlùmí seventy three gbogbo ńlá dẹ̀ máa claim islam akitaru tafaru kọ́ni pàṣẹwọ́ kọ́ni àwọn mùsùlùmí láyé àpàjù kí ló dé àtẹ̀lélànà àwọn tọ́lọ̀ ní àmọ́ tẹ̀lé wọn ẹ má yapa bí wọn àyapa ìbùrọ̀kẹ́ sí ló padà mọ́ wa o. ó ní wàkúlù fírkọ̀tì minhum wàkúlù fírkọ̀tì minhum tazu'imu annahum ala shay'. gbogbo ìjọ kọ̀ọ̀kan nínú àwọn táwí ò ni ó ń ládì sọ́kàn wípé àwọn làwọn wà lórí nǹkan tó dà. ọlọ́run bá nìkí lásán náà kọ̀ọ̀án nínú sọ́ọ̀tì bákọ́rọ̀. wàkọ́lá ti yahudu lẹ́yìnsá ti nà sọ́rọ̀ àlàṣe wàkọ́lá ti nà sọ́rọ̀ lẹ́yìnsá ti yahudu àlàṣe wàhùn yẹ tìlúnà kìtà. كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم ó kálukú wọn ní ọmọ sọ yìí pé ààyè ah, ò sí lórí kankan àwa la wà lórí ọ̀nà àwọn èyí ọmọ wíbẹ̀ sáwọn tọ̀hún àwọn tọ̀hún ọmọ wíbẹ̀ sáwọn eléyìí kódà láàrin ara wọn náà wọ́n fẹ́ káyẹ̀ lẹ̀lẹ́ ókè nísìn táwọn bá jẹ mọ ìfọ́nká àwọn Yahudi púpọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ láwùjọ wa ó jẹ́ pàwọn náà ń darí àwọn Christian àwùjọ wa bẹ̀tà Christian wọ́n sá ń kọ lọ kò sí kẹ̀kẹ́ nù wọn àti kọ́ máa sọ pé ìjọ tàwọn gan ìjọ tí <laughs> ìjọ gidi nínú Christianity ìjọ tàwọn ìjọ gidi denomination ti ń bẹ láàrin àwọn kèfèrí ń bẹ láàrin mùsùlùmí náà àwọn kèfèrí yóò kà máa ní o wọ́n dẹ̀ ti ń máa ń sìn àwọn náà tẹ̀blíìgì <laughs> tẹ̀blíìgì GMC tàbọ̀ ẹ̀yìn tìwó. تعاونوا وحدة عشائر جهمية خوارج معتزلة قدرية أمة Islamic youth <laughs> Sufi àwọn ilé ẹ̀sìn ṣá ya ya ya ya inú Sufi nǹkan àwọn nǹkan tó ń ya Tìjàníyà òun ya Kọ̀dìríyà ó tún ya Jàbàríyà wọ́n tún ya ṣàbìlíyà wọ́n tún ya ẹ̀ṣìbàdíyà wọ́n tún ya gbogbo náà tó wọ́n ya ya ya ẹ wo láàrin àwọn oníṣúfì gan tìjáníyà sọ fún pé kéèké nílò àwọn kọ̀dìríyà sọ́hìn wọ́n lè sọ fún pé tìjáníyà gẹ́gẹ́ ní súfì kọ̀dìríyà ó ní kílẹ̀ súfì tẹ̀ tìjáníyà wà láyé jẹ́ pọ̀jù gan àwọn gẹ́gẹ́ ní súfì gidi wọ́n tún bura wọn lépè tààrà àwọn náà tún gbàtìra wọn láàrin ara wọn àwọn jàǹfààní ìranù lẹ́yìn méjèèjì ń ṣe jọ ẹ̀yin e mutí ẹ̀ léjèèjì náà ẹ̀yin ọ̀gbọ́ta tó wúwú gan yé ẹ bá gbọ́ yé ẹ̀ máa mutí gbangba ẹ̀ sì máa ṣe zìrá àdó ẹ̀kọ́ ni tasọ́wúfù gẹ́gẹ́ dẹ̀ ní ẹ̀ tòótọ́ wàlọ́ọ̀yì tasọ́wúfù ni gbogbo ni ni gbogbo kan gbogbo yóò lẹ́yìn ọkàn ni wọ́n èyí lẹ́ mọ àkíkọ̀ ó ti bàjẹ́ bá tó mọ àkíkọ̀ kẹ́tẹ́ gbogbo àwọn táwọn gbogbo ìyàwó mẹ́wàá tẹ́ wọ ẹyọ kan náà ni wọ́n ẹyọ kan àti zina àti kéèyàn fẹ́ yàwó yín kẹ́kẹ́ náà ni wọ́n bẹ́ẹ̀ ni Junaid sọ bẹ́ẹ̀ Shibli sọ bẹ́ẹ̀ nígbà àwọn ànú tí ń bẹ láwùjọ wa rè kí láyé bàyọ̀ bẹ́ẹ̀ ni pé bí mùsùlùmí náà ṣe pín kẹ́ pàṣẹ pín káàkiri nìyẹn àwọn yìí kullu firqatin minhum taz'umu annahum ala shay' وهذه الأمة أيضا وهذه الأمة أيضا ابن كثير نبه الأمة هنا اختلفوا فيما بينهم أولا يقلا يا راوا على نحل lórí oríṣiríṣi ìròrí lórí ṣíṣí ìlànà làwọn náà pín ẹgbẹ́ àwọn Yahudi nìkan báwọn náà ṣe pín lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni. kulluha dalala gbogbo ẹ̀yẹ yẹ àná ni illa wahida àyàfẹ́ yọ kan ṣoṣo ẹ̀yọ kan ṣoṣo ni wàhùn ahlùsúnnàtì wà jama'a àwọn ni ahlùsúnnàtì wà jama'a almutamasikuna bi kitabillahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n gbá tírà Ọlọ́run bá mú àti sunna nabi sallallahu alaihi wasallam ẹ máa wo almutamasikuna bi kitabillahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam wa bima kana alayhi as-sadru al-awwalu min as-sahaba àti nǹkan tí àwọn ìjọ alákọ̀ọ́kọ́ àwọn sahaba kan wà lórí ẹ̀ ìtẹ́pẹ́ ní sàlàfíà gan ni ẹ̀ ajẹ́pẹ́ sàràfíà sàràfíà tá a wí yìí àwọn ìbùdó tẹ̀ sídìí kan pèpè sí. wàbí màá káàna àléhi as-sadru al-awwal as-sadru al-awwal min as-sahabati wa tabi'in wa a'immati al-muslimin fi qadimi ad-dahri wa hadithihi. àti àwọn tó jẹ́ aṣíwájú àwa mùsùlùmí fi qadimi dahri wa hadithi láwọn ọjọ́ tó ti pẹ́ àti láwọn àsìkò sí kama rawahu al-hakimu fi mustadrakihi annahu su'il gẹ́gẹ́ bí alimami al-hakim abu abdillah an-naysaburi bó ṣe gbà wá nínú mustadrak wa al-sahihayn kuma bí anabi sallallahu alaihi wasallam léèrè annahu su'ila alayhi salatu wassalam an al-firqati an-najiya nínú àwọn ọjọ́ tó kà yìí 73 èwo anabi sallallahu alaihi wasallam sọ pé ma ana alayhi al-yawm wa ashabi eléyìí tẹ́lẹ̀ anabi àtàwọn sọ̀hábà wà lórí ẹ̀ lónìí ẹ̀tọ́ bá wà lórí ẹ̀ òní ọ̀la kò yíra yìí sè ẹ wọ́n àwọn mùsùlùmí ẹ̀sìn káàkiri yẹlẹyẹlẹ lónìí Ibn Kathir ló tún wáyà yìí o àbí ẹ̀kọ́ ni ẹni bá fẹ́ wò ó kọ́ lọ wo tafsir Ibn Kathir nígbà tó ń tún wáyà sọ́ọ̀tù rúùmù yẹn ó jẹ́ ayẹ̀ ẹlẹgbẹ́ ni ayẹ̀ àtàlìjàmọ́ báwọn kírísítẹ́nì yahudi náà sọ̀rọ̀ bá ṣe pín káàkiri yẹlẹyẹlẹ lórí ní hàn àti mílà yẹn bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà ṣe pín ẹyọ kan péré lè mùsùlùmí lọ́wọ́ bá nìjọba bẹ́ẹ̀ lò inú gbogbo pẹ́ inú gbogbo pẹ́ jákujàku yìí ọlọ́run jẹ ká lára àwùjọ wa ni. lọ sí náà bá ń pe ìdáwà ṣe ni pé kò sí ti ń jẹ lẹ́gbẹ́ bàtàbà tí yóò bàtàbà tí yóò sí ti ń jẹ lẹ́gbẹ́ lẹ́yìn wa lẹ́gbẹ́ kan tó ọlọ́run wa ní kí láfi ọlẹ́lẹ̀ àwọn sáláfù kú mà gbọ́ yìí nítorí kí mú àyàwá ni pé ó ná sábà ń tà ń sọ yìí ọlọ́run ní ká má jọ àwọn Yahudi àti Nasara ká má dàbí wọn ká má kọ́ sí wọn tó ráwọn náà fọ́ ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ ìgbà tá a ṣe bẹ́ẹ̀ kílẹ̀ tó ṣẹlẹ̀ sí wa jàmáà irú nǹkan tó bá wọn bá wa irú nǹkan tó ṣe kéde tó bá wọn bá wa irú yẹpẹrẹ tó bá wọn bá wa kódà òun lọ padà fà á tẹ́fi padà ní ṣe tọrọ níwa lórí tẹ́fi padà lágbára níwa lórí nítorí pé níbi ká yapa yẹlẹyẹlẹ baba ńlá ní bẹ̀rẹ̀ á lẹ báyìí sùn èèyàn máa lẹ so ló fi jẹ́ sí pé àwọn olùmọ́jọ́ kó yẹ pé ṣe rí bá a ṣe fọ́n káàkiri lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí àwọn ọ̀tá ìsìláàmù inú wọn dùn gẹ̀ wọ́n jẹ́ nẹ́yà láyà owó lórí ẹ̀ àwọn náà bá wa pín àwọn <laughs> ẹ̀yìn àwọn dáàrì kan bẹ dáàrì kan bẹ tó bá yín pín sẹ́yìn rẹ̀ báyìí pé àwọn mùsùlùmí pín méjì súnni àti ṣíri ẹ ẹ̀ mọ súnni lọ́dọ̀ wọn àwọn àṣàyẹ̀rọ̀ gbogbo àwọn jákujàkun wọn categorize àwọn yẹn sínú súnni àwọn tí ó bá ti lè jẹ́ àwọn tí ó ti lè jẹ́ báyẹn táwọn àwọn àwọn ti wà nínú ṣíà oníṣí àwọn ṣíà yẹn tó mùsùlùmí wá pín sí méjì gbogbo àwọn súfì lára súfì <laughs> ẹ̀mí ọmọ ibi tẹ̀sí ọba wa táwọn oníkẹ́ ọba wa pẹ́ kókó pẹ́ táwọn oníkẹ́ ọba wa yọ bẹ́ẹ̀ tí ẹ̀sẹ̀ wa àbẹ́yìn èyí lára àwọn dáhàrí tí mo sọ yìí bẹ́ẹ̀ pín bá ṣe pín wa nìyẹn kìlì bá ń báwa àwọn gánmà padà ó bá wa àwọn gánmà ọba ń fi kí ni wọ́n fi ń pọ́níṣì wa wọ́n dẹ̀ náwó gan lórí ẹ̀ wọ́n náwó gidi gan ẹ méje kó yà yín lẹ́nu gbogbo àwọn sàwọ́rọ̀tì tó ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí àwọn ọ̀tá islam náwó lé lórí o wọ́n náwó lé lórí nítorí pé òun ni ò jẹ́ kí àwọn mùsùlùmí ni ò jẹ́ kí wọ́n lójútu ara wọn. ṣé ẹ̀yin tó gún bá fẹ́ra sẹ́yìn lára yìí mójútó kẹ̀kẹ́ àwọn gèdè yóò wá wá àwọn bá àwọn bá gbé wọ́n ní àwọn ní red cross àbí àwọn bá wá wọ́n bá ní ẹ̀mọ́ wa gbóúnjẹ pẹ̀lú cross pupa ẹ̀mọ́ wa ẹ̀yin rẹ̀ fújì ẹ ẹ wọ́n wá sàtìpó ọmọ apẹ́ báìbù lẹ́yìn lọ́wọ́ ṣé bẹ́yìn lórí yóò pé <laughs> tẹ́lẹ̀ ẹ̀fẹ́ fi àbá kékeré ẹ̀fẹ́ fi bá ńlá olórí ọ̀dà olórí ọ̀dà ṣé báyìí sìn ẹ mú gbogbo ìjọba pátápátá ẹ̀dáwó eléyìí náà rí nínú ọ̀rọ̀ àtẹ̀ṣẹ́bùkù bí kùfáàrù àwọn kùfáàrù ló sọ fún yín pé ẹ fáwọn olórí yín wọ́n yẹ̀yìn jẹ ẹ lọ́wọ́ àbí ẹ̀kọ́ ni àwọn kùfàr lónìí tó ẹni tí bá ń ṣerú ẹ̀ náà rèé inú ọ̀ràn àtàṣàbò bil kùfàr lọ́wọ́ kò tí ì rà ẹ̀sìn àwọn ilé sọ fún yín pé ẹ̀sìn wa gọ̀ báyìí gbogbo yín lẹ̀rẹ̀ lẹ̀dọ̀ lórí ìdàmẹ́mà lọ́dún mẹ́rin mẹ́rin ẹni pé káwọn olùkọ́ ti yí àsìmẹ́ òun nìkẹ́ ní kíní kan nǹkan kan wọ́n ti bàrí pé tọ́jú mi. ẹ̀rọ àwọn kọ́dà kan máa fún ọlọ́dún mẹ́rin mẹ́rin ṣé gbogbo wa lẹ̀dọ̀ lórí láyé wa a lè dọ̀ lórí ìnáwó kọ́dà kan máa fún ọlọ́dún kọ̀ọ̀kan. ó wà wọ́n wá wọ́n wá wọ́n wá kó sí yín lọ́pọ̀lọpọ̀ wọ́n yẹ̀ ń jẹ ni èyí náà ìwọ náà máa ṣe lọ́dún mẹ́rin wọ́n lè lè dìbò kan wọlé ẹ mọ́gbà àmà lọ́dún mẹ́rin mẹ́rin ni bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ ní tó yẹ báyìí sìn so gbogbo àwọn eléyìí nínú àwọn ìran ìkọ́sí àwọn kèfèrí ni. dáàmì ẹ máa rí àyà tó pọ̀ náà Kùránì yẹ mo ti sọ nínú àwọn àyà tí àwọn olùmọ́mọ́ mú wa ní ẹ̀rí lórí àtàṣàbò rẹ̀ òun náà ni àyà tọ́lọ́ba àdígá ti ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀ba àdígá sọ yí pé wadda kathirun min ahli kitab law yaruddunakum min ba'di imanikum kuffara hasada min indi anfusihim min ba'di ma tabayyana lahum al-haqq ọlọ́ọ̀ba àdígá ní nǹkan tó wu àwọn kèfèrí nínú àwọn dáa fọ́nìtìrà òun ni pé kí wọ́n kí wọ́n sẹ́rí yín padà kúrò níbi ẹ̀sìn kásán yín kèfèrí eléyìí rẹ̀ wọ́n fi ń ṣe kìí ta dáadáa tí ń bẹ lọ́wọ́ yín ni tọ́lọ̀ ọba àlekèrè gbé fún yín wọ́n jogún wọ́n jowú Islam wọ́n fẹ́ kẹ́ sórí rẹ̀ naam ọlọ́wọ́ ọba àlekèrè wọn bọ̀ ọ̀rọ̀ yẹn lọ bóyá yàtọ̀ ṣáájú ẹ̀ ọlọ́wọ́ ọba àlekèrè sọ yìí pé wàlà ìní tàbá ìta àhùwá àhù tí ìlànà ìbá fi lè tẹ̀lé ìfẹ́ inú àwọn kèfèrí ìlànà wọn òun ni àhùwá wọn máa yà hù nǹkan tí wọ́n fẹ́ káfẹ́kẹ́ máa ṣe tí ìlànà ìbá fi lè tẹ̀lé máa laka min Allahi min waliyyin wala nasir ìlànà nábì kò sí fún ọlọ́dọ̀ ọlọ́wọ́ bá olùkúlọ́wọ́ kankan tí ó ràn ọ́ ṣe tí ó là ó kóbi ìyá ọlọ́run bá tó bá lè ṣe bẹ́ẹ̀ tó bá fi lè tẹ̀ láwọn Yahud ó tẹ̀ láwọn Nasara lásán lórí nǹkan tí wọ́n fẹ́ kí o máa ṣe yìí lórí ẹ̀sìn wọn yìí bàbá ńlá wàhálà ni ó di bá wọn. tó wá jẹ́ sí pé ìmọ̀ tẹ̀lé ìfẹ́ nú àwọn kèfèrí ríre nínú àwọn nǹkan tí ọlọ́run bá lè kẹ́lá kọ̀ fún wa ni ìmọ̀ kọ́ṣe wọn ìmọ̀ tẹ̀lé lánàá wọn nínú nǹkan tó bá lè kẹ́lá kọ̀ fún wa ni tó lè jẹ́ sí pé ìlérí ìyá ń bẹ tó ní agbára lórí ẹ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lọ́wọ́ bá àríkà sọ wípé ọlọ́wọ́ bá ní inú Suratul Baqara bákan náà ni walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum ọlọ́wọ́ bá ní láyéláyé àwọn yahudu àti nasara wọn ò lè yọ́nú sí ọ wàlántà rọ̀ ẹ̀ǹkà eré ànábì wọn lè yọnu sí ọ láyé aliyahudu wa nasara hatta tattabi amilatahu tí tó fi máa tẹ̀lé lànà wọn tó máa kọ́ sí wọn. naam wàlá yìí tàbá ẹ̀ta àhàwá àhù ọlọ́run ní tíra ànábì wa tọ́ba wa lọ tẹ̀lé fẹ́nu wọn. báyọ̀ ìjà ẹ̀ka mi lọ́lẹ̀ ẹ̀lì lẹ́yìn mà tó ti dé wá báwọ̀ yìí alukur'anul karim ìmọ̀ ni ọlọ́run bá ní ilé ànábì sallallahu alaihi wasallam o ní rámà sí lọ́dọ̀ ọlọ́run ọba lórí eléyìí tó ṣe yìí o tó bá fi lè lọ tẹ̀lé wọn tó fi lè lọ tẹ̀lé wọn sèyí dá nẹ́bí sallallahu alaihi wasallam o ní rámà sí lọ́dọ̀ ọlọ́run ọba. náà àwọn ẹ̀rí wa pọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'anul Karim tọ́lọ́ ọba àlékẹ́lá ti mú wa lórí wípé a ò gbọ́dọ̀ tẹ̀lé àwọn kèfèrí lórí wípé a gbọ́dọ̀ máa yapa àwọn kèfèrí so gbogbo ẹnikẹ́ni tí bá ń tẹ̀ láwọn kèfèrí rè so tó ń kọ́ sí àwọn kèfèrí tó ń tẹ̀lé lànà àwọn kèfèrí so irú ẹni bẹ́ẹ̀ ìlérí ìyà gbópọn ń bẹ fún lọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́ba ní kílákó làwọn kúrò ń bẹ̀. naam nítorí àsìkò mi àwọn ẹ̀rí náà wá pọ̀ látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam eléyìí tí sallallahu alayhi wa sallam tó fi kọ̀ fún wa nínú àwọn ẹ̀rí yẹn òun náà ni hadith tánàbí sallallahu alaihi wasallam tí ó sọ fún wa yìí pé la tattabi'unna sanana man kana qablakum àwọn mashayikh ad-din an-nasiha wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ìwà tó ti sàlàyé fún wa dáadáa. ọlọ́ anábì sallallahu alaihi wasallam pé la tattabi'unna sanana man kana qablakum anábì ni ẹ ó máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú yín ṣíbrọ̀n bí ṣíbrì ní dèdè àtẹ́lẹwọ́ kaba yìí dáńgbé ní ṣíbrù òun náà látòrí ka débi ọ̀rọ̀ ọwọ́ báyìí yẹn ni pé tó bá gbé gbèsè kan tí yóò ju dèdè bẹ́ẹ̀ lọ ẹ̀yin ló gbé tẹ̀lé wọn ni dèdè bá bá ṣe ń ṣe lẹ́mọ̀ sí ṣíbrọ̀n bí ṣíbrì wọ́n fi rọ́ọ̀hẹ́ bí fi rọ́ọ̀yì àti dèdè ìgbọ̀n kaba yìí wọ́n máa fi lídìí tó bá fi ṣíbùrù kan lídìí ẹni fi ṣíbùrù kan nípa bá wọn padà tó bá fi ìrọ́rùn kan lídìí níbi ìlànà yẹn ẹ tún lé wọn máa fi irọ́sẹ̀ àjọ lọ ẹ̀yin bẹ́ẹ̀ sọ àṣọ bẹ́ẹ̀ yàgbẹ́ yàgbẹ́ kò sí tẹ́lẹ̀ ṣe láyé ṣibra bi ṣibiri wà bìrọ̀ àbí bìrọ̀ yìí hàtà àlàó dákọlù ojú ọ̀rọ̀ bọ́ọ̀bì arábìnrin ibi tó ní yóò burú dé arábìnrin tó bá wọnú wa láǹgbá lọ báyìí dàdàkọ̀tùmùhù á ah, ìwà láǹgbá tó láǹgbá rí kàlélẹ́yìí ẹ̀yin náà bá máa wọ bẹ̀ pé ìwà aláǹgbá ló tún dá báyìí o ìwà aláǹgbá bẹ̀ ibẹ̀ tó la yé wà báyìí ẹ̀rọ àwọn ẹ̀rẹ̀ sọ́rọ́ Yahudi tó ń wọnú wà aláǹgbá lọ ni ẹ̀yin náà bá máa wọ̀ lọ orí yóò dàrú gẹ́gẹ́ bẹ́ẹ̀. àwọn sàhábà ni aliyahudu wa nasọ́rọ́ ànábì sáwọn Yahudi àti nasọ́rọ́ ni lọ́nbáwí ànábì ní fámà táwa tó wá ni tàtó wá ni ó jẹ́ wọn ní ṣe nǹkan láyé àfikẹ́ ṣe. sàpé ìlànà àwọn náà bá dé bẹ́ẹ̀ nísìnyí àwọn kírísítẹ́nì wọ́n ti ṣe kínní àwọn kírísítẹ́nì gba pvc káwọn náà gba pvc wọ́n bá ń gbé gbèsè ẹ̀sọ́ báyìí the next thing ni pé fatuwa náà tẹ̀lé káwọn náà gbẹ́rù gbèsè òun. bí kírísítẹ́nì bá gba pvc àwọn àti gbàtí sábà ti sún náà. pé yá pé ìjì kírísítẹ́nì bá ti ṣe làwọn náà mọ̀ ṣe. gbogbo àwọn ìṣọ́ báyìí àtẹ̀sẹ̀ gbogbo bí kò fa ìkọ́sí àwọn kìkìrì kí ìyẹn jẹ́ pé sàkọ́fà àwọn kèfèrí ọ̀làjú àwọn kèfèrí tó kún wa lójú gan bí ẹni pé bí ẹni pé nǹkan gidi kan jẹ́ làwọn kèfèrí ṣe ẹlòmíì gan bẹ́ẹ̀ ni kábàámọ̀ kó ń kéwú láyé àbí bí ẹni pé àwọn kèfèrí ń gbígbà pé àwọn náà pàtẹ́ níbi ètò kí ni gbogbo irú àwọn nǹkan báyìí kí ni gbogbo irú àwọn nǹkan báyìí àwọn nǹkan yìí rè eh, wàlláhì wàlláhì ìparun nìyẹn máa ń bá bọ̀ bẹ̀ àwọn àwọn tán sí irú ẹ̀ lánàá wọn àrí nàtíjà gidi mú bọ̀ abẹ́yìn ẹni tó mú nàtíjà gidi bọ̀ bẹ̀ tó mú rìsọ́ọ̀tì gidi bọ̀ bẹ̀ fílíọ̀ ni wàláyé wàláyé fílíọ̀ ni ninety years ni ó lé díẹ̀ táwọn ìsìláàmù ti ń du agbára wàláyé wàláyé wọn lè bá dò ní aburú ọ̀pọ̀ náà burú ni dáhàwá muhammadu abdulwahab kò tó twenty years ló fi ní náà sọ̀rọ̀ àbí àlùbáríkà dáwà yẹn ní ń fọ́ káàkiri ayédòní abẹ́ mọ̀ ni. dáwà Muhammad bàbí wàhábù yìí ìgbà tí Muhammad bàbí wàhábù dé àwọn súnbí ti gba Saudi Arabia wọ́n ti bẹ̀rẹ̀ sí máa bọ kùbú wọ́n ti bẹ̀rẹ̀ sí máa bọ àwọn àṣìṣẹ́ àwọn àwọn al-amakin al-muqaddasa lọ́dọ̀ àwọn ní súnbí. àwọn àwọn àyè tí wọ́n ń tánpẹ̀ láwọn àyè mímọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí máa wọ́n lọ́bẹ̀ torí pàwọn ẹni rí kan báyà wọ́n sì nílẹ̀ nabi Wahab ó bẹ̀rẹ̀ bí àwọn ẹni ìsáájú ṣe bẹ̀rẹ̀ kò kánjú lágbára káàkiri gbogbo ara mọ ìtàn bí dáwà nabi Wahab ó ti padà dé sí ọba ńgbà ọmọ ọmọ ọba òní máa ń kọjá níbi tí ti máa òun náà lọ gbé bá bàbá rẹ̀ ẹ wo bí ọlọ́wọ́ bá àdékàlẹ̀ fa àwùjọ mọ́ látara dáìwà Muhammad bin Abdul Wahab àwọn egun ìfẹ́ gbọ́ o ìfẹ́ gbọ́ àwọn tíra kan bẹ̀ wọ́n mọ̀ wá ṣe mọ̀kọ́rọ́dà wọ́n mọ̀ ṣe ìgbéléwọ̀n láàrin dáìwà Muhammad bin Abdul Wahab àti dáìwà Hasan al-Banna mọ̀káwọlé dáìwà Hasan al-Banna dáìwà tó fàṣílà dáìwà tó ti fẹ́yìí. tí ò rí tí ò rí dáwà tí ò gbé rí láti jọ tó pé dáwà yẹn àìmọye ẹ̀jẹ̀ ní dáwà yẹn ti àìmọye àìmọye ọmọ ní dáwà yẹn ti sọdẹ tí ò ní bàbá mọ́ àìmọye bàbá ló ti sọdẹ tí ò lọ́mọ ọkọ ti ó ti sọkọ di láì níyàwó ó ti sọ ìyàwó ó ti dẹ tí nílé báyìí sì àwọn dáwà pákáleke ṣé báyìí sì kí ẹ mùjájìbù làwọn méjèèjì ọlọ́run bá yóò sànú wa tó ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mo bá lọ ní wípé èèyàn máa ń bẹ̀rẹ̀ nǹkan láti ibi tó bá ti tó bá ti pàtàkì ni. ìmọ̀ sọ wípé àwọn kèfèrí ṣe àwa náà fẹ́ ń ṣe àwa irú nǹkan yìí èkó àwọn kèfèrí ni ṣẹ́tìrí kí nìkan tó ń bẹ ta ní láti tún kánmọ sínú kọ́sì àwọn kèfèrí tí ń báwọn yẹn fara wa ìsìláàmù kò rẹ́kọ̀n pẹ̀lú multitude ìsìláàmù rẹ́kọ̀n pẹ̀lú pípọ̀ nǹkan tí ìsìláàmù rẹ́kọ̀n pẹ̀lú òní òdodo. أفوى عبد الله بن مسعود رضي الله عنه قل الجماعة ما وافق الحق وإن كنت وحدك إذا كنت الجماعة òun náà ni nǹkan tó bá ti ṣe déédé òdodo kódà kó jẹ́ pé wọ́n nìkan lọ wà lórí ẹ̀ fáńtà jamaa ìwọ gan ni jamaa. ṣùgbọ́n ṣùgbọ́n kásọ̀rọ̀ pípọ̀ pípọ̀ pípọ̀ agbára táwa mùsùlùmí ní power of number àwọn mùsùlùmí ò ní agbára kéde power of number lágbára wa tá ní agbára wa tá ní alkitabu sunna. ó ní ó lé lè la gbọ́dọ̀ gbọ́ nítorí pé lọ́pọ̀lọpọ̀ àyè ní alukur'an ọlọ́wọ́n bá àlékẹ́ láyé sábà fi ń tó dàrú ní ní àkàlàbíyà wà in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah. وما كان أكثرهم ولا حرصت بمؤمنين أبي أقول إذ أعجبتكم كثرتكم هنا صورة صورة التوبة kásọ̀rọ̀ kásọ̀rọ̀ kásọ̀rọ̀ ìyẹn kọ́ lágbára. sèyí báyìí sìn kam min fi'atin qalilatin ghalabat fi'atan kaseeratan bi idhnillah ẹ fàlà síbẹ̀ yẹn bi idhnillah kam min fi'atin qalila. ìgbà tí Talut àtàlẹ́bí Dawud tí wọ́n lọ bá jà lùtìjà kí ni nǹkan tó ṣẹlẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn ẹni ọlọ́run yìí gbára lé kásọ̀rọ̀ wọ́n lọ inna Allaha mubtalikum bin nahar ọlọ́wọ́n bá lè kí ló sàdéhùn fún yín pẹ̀lú odò kan nígbà tí ògbé ọmọ gbẹ̀yìn faman shariba minhu falaysa minni ẹni tó bá dùn lè múnú omi kò sí lára mi ilẹ̀ padà ni. wa man lam yat'amhu ẹni tí ó bá wá lè múnú omi tí ò tọ̀wò fa innahu minni irú ẹni yẹn ló lára àwọn ọmọ ogun mi tájọ máa ẹni tí mo lè forí jì ẹni tó bá kọ̀ọ̀rọ̀ mo gẹ̀ kan pẹ̀lú ọwọ́ rẹ̀ fasharibu minhu illa qalila minhu. bá ṣe ń lọ wọ́n débi odò nítòótọ́ gbogbo ẹ̀ná kan sómi náka fún sí ó di jòun ìjòun ìjòun àfọwọ́ díẹ̀ nínú wọn illa qalila minhu. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àfa ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kéré sí àwọn tó fẹ́ lọ bájà àwọn tó fẹ́ lọ bájà lùtìjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kéré tó ti bẹ́ẹ̀ bá ṣe kéré tó àti wọn tó pọ̀ díẹ̀ ẹ bá mọ̀ mi tán <laughs> ànábì dàwùd bá sọ fún wọn pé nítorí sọ fún e pé ọyá gbogbo ẹ̀yin tẹ́ mú mi ilé ẹ̀ ní tẹ̀lé mi làwọn kan wá cha látọ́ kọ́ta lálẹ́ ìyá òbí jà lùtà wà jùlọ́ọ̀dì àwa lágbára àti bájà olùkà àti àtàwọn ọmọ ogun rẹ̀ jà báyìí àkọ̀tẹ́lẹ̀ o tún lé àwọn kan dálé láyé àlè àlè lọ́mọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ní ìmáìlì dáadáa tí wọ́n dúdú dé wọ́n sọ pé kàmí fi àti ghalabat fi'atan kathiratan bi idhnillah. mélòó mélòó nínú àwọn ọmọ ogun kéékèèké tí wọ́n pọ̀ ló ń kà tó jẹ́ sí pé wọ́n sì borí àwọn ọmọ ogun ńláńlá bi idhnillah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́ bá ní wallahu ma'as sabirin ọlọ́wọ́ bá àlékẹ́lá máa ń bẹ pẹ̀lú àwọn tó bá ti sùúrù tọ́jú lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá kódà kan kéré ló ń kà naam kódà wọn kéré ló ń kà ẹ wò wọn dẹ̀ lọ tó ti bá ti kéré ló ń kà rí. Allah wọ́n borí mm-hmm. ogun Jalut torí Jalut tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ pọ̀ tẹ́lẹ̀ agbára yín ti kà ní kámọ̀ sọ̀pá kéré ṣùgbọ́n nítorí pé wọ́n dúró déédéé tó ń ti kékeré wọn ọlọ́run bá ní kí ẹ láti kéde ọlọ́run bá fún wa ní násòrò káwọn wá jẹ́ sí pé pípọ̀ nágbára dé kò ní báyìí sè pípọ̀ dé kódà ní tó máa sọ ìrànwọ́ lọ́wọ́ ọlọ́run ba òun ní kí adúró déédéé kódà ká kéré lóńkà òun ni ó mọ actualize nọ́sùrù ọlọ́run ba tó yẹ bá yín sìn tó ẹ má gbàtẹ̀jẹ pẹ̀lú kíkọ̀ ẹ gbàtẹ̀jẹ pẹ̀lú ìdúró déédéé ìdúró déédéé kódà kọjá pé wọ nìkan ìwọ nìkan ló dúró déédéé wàlọ́ọ̀yì ìwọ náà lọ́lọ́run ba ní kíláàsì owó máa yí wọ́n á dẹ̀ padà lórí pa tó dáa. bó ti sọ fún wa lẹ́ẹ̀kan pé ìgbà tó lọ́ba àdéhùn eré gbé àwọn òṣìṣẹ́ bá dìde ahad lẹ́yọkọ̀ọ̀kan ni afrod tó ń ti bẹ́ẹ̀rẹ̀ nígbà tí wọ́n dúró déédéé wọ́n padà lápá láwùjọ àbúrò padà lápá láwùjọ àwọn ẹyọ kan padà di ntọ́pọ̀ ẹ̀rí mi gbọ́ yé ẹyọ kan ó padà di nǹkan tó pọ̀ náà nínú àwọn ẹ̀rí tó tún jẹ́ pé wá ẹ máa wo hadith tó gbajúmọ̀ dáadáa lọ́dọ̀ wa ó wà ní muslim ó wà ní àwọn sunan. ìgbà tó nàbí sallallahu alayhi wa sallam tó ń kọ̀ fún wa nípa ìtìkọ́dù kubur masajid ká mú àwọn sàárè níbi tí a ti máa jọ́sìn fún ọlọ́wọ́ bá kí lóò nàbí sọ. anábì ní alladhina kanu qablakum dájúdájú àwọn tó ṣáájú yín àwọn yahuda ti nasara àwọn wọ̀nyí rè yattakhidhuna qubura anbiya'ihim wa salihihim masajid wọ́n a máa mú sàárè àwọn ẹni ọlọ́run wọn àtàwọn ànẹ́bí ọlọ́run bá wọn wọ́n a máa mú nílé ìjọsìn. ala fala tattakhidhul qubura masajid arábìnrin ẹ̀ṣẹ́ ti yín dáadáa ala kalimatu tanbih ẹ̀ṣẹ́ ti yín dáadaa la tattakhidhul qubura masajid ẹ̀yẹ́ mẹ́sẹ̀ bí àwọn yahuda ti nasara. ẹ ẹ má mú àwọn ọmọ àwọn sàárè yín nílé ìjọsìn fa inni alhaakum ibalik èmi ń kọ̀ fún yín lórí ilé ìbáyìí kẹ má ṣe bẹ́ẹ̀ kẹ má ṣe bẹ́ẹ̀. níbo mi wa nasara làánà ọlọ́wọ́ bá ìdínà ọlọ́wọ́ bá kọ́ bàbá àwọn yahud àti masajid. wọ́n mú sàárè àwọn ẹni àwọn bá ní mọ́ṣáláṣí. adébìnrin ẹ má kọ́ sí wọn ẹ lónìí kílẹ̀ rògbé ń ṣẹlẹ̀ náà àwọn súnfì inú wa wọ́n kọ́ sí àwọn kíni àwọn christian níbi takdisul kubur níbi takdisul kubur ká máa sọ pé sàárè ẹ̀yìn ọlọ́run àyè mímọ́ ni. ẹ wo àwùjọ wa lónìí ẹ wo báwọn kubur má ṣe pọ̀ láwùjọ wa. ìjọba tọ́kì tálọ́ òní ìjọba tó dáa jù lágbàáyé lónìí àwọn ọlọ́sọ bẹ́ẹ̀ àwọn àlẹ́ fún wa lónìí mùsùlùmù wọ́n ní nǹkan tí àwọn alárúbáwá fi ń tọ́kì òní pé ẹni tí èzè lárúbáwá òrọ̀lọ́ wa gbé sókè láàrin wọn. ẹ lọ àwọn mọ̀sájú tó kì í ẹ bá wọn kù ìkan nínú àwọn ìkọ́wà lágbàáyé lónìí olórí wọn. ó ní ó ní ìsìláàmù tọ́kì gan ni ìsìláàmù tó dáa jù. ó ní kí ló dé tẹ bá dé tọ́kì ẹ bá mọ́sálásí báyìí ẹ sì bá chọ́ọ̀chì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. <laughs> àní bí ẹni tó ń mutí kó tó pé sọ̀rọ̀ ìsìláàmù tó dáa nìyẹn ẹ káfáyè gba gbogbo èèyàn káfáwọn èèyàn ní sòríyà nítorí pé lọ́dọ̀ àwọn ìṣùwàn democracy nínú ìtọ́jà ni torí sòríyà tó fáwọn èèyàn. yusuf ọ̀bọ̀wí sọ on several occasions àbí dáadáa ẹ bá jọ wọ́n bí múrúsí léèrè pé so tàbíkù ṣẹ̀yà ó ní lálàlàlà olóhùn oníṣe múrúsí wọ́n interview rẹ̀ interview rẹ̀ wà lórí youtube ẹ̀ tó bá fẹ́ wò náà sọ́wọ́tọ̀ bákan ṣẹ̀ríyà oníròrò òun nítorí àwọn ṣẹ̀ríyà democracy ló ń fẹ́nu. nígbà tí wọ́n ọlọ́wọ́ sáré wa yíṣu kọ̀ọ̀tọ́ wí lọ sọ fún àwọn èèyàn ní Tunisia ní Algeria ní Yemen ní Syria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fún ẹ lọ́sọ ó lòun ló ń fún wọn ní fatiwa kí wọ́n lọ gbàjọba lọ́wọ́ àwọn olórí wọn ó ní ká lọ gbàjọba ìgbà tí wọ́n gbàjọba lọ́wọ́ Mursi ó ní kọ̀wájì làwọn tó gbàjọba lọ́wọ́ double standard. ìwọ́n lè má tó báwọn kankan lọ gbàjọba lọ́wọ́ olórí tiwọn wọ́n wá lo fọ́tò ààrẹ lórí Mursi oníkọ̀wárìjì làwọn tó gbàjọba lọ́wọ́ Mursi oníkọ̀wárìjì máa ń gbàjọba lọ́wọ́ olórí. àti àwọn mẹ́gbọ́n táwọn wí àtẹ́jà ń bá jáyé ni. sẹ́yìn náà mọ̀ yìí pé àwọn tó bá àìjáàkì ẹ bá máa sí òfò láyé ṣáàjìjẹ́ pé ìṣúwá nìyàn ìjọba ọ̀tọ̀ dáa jù ní. ọba àwọn máa ṣe gbogbo tàwọn yìí láyé kọ́sá ti máa jẹ́ ìṣúwá ní ìjọba burúkú nìyàn ìjọba burúkú ṣùgbọ́n ọba kó sànù wa. náà nínú àwọn ẹ̀rí tó tún fi yé wa wípé ìmọ̀ kọ́fì àwọn kèfèrí nǹkan tó ànábì sallallahu alaihi wasallam tí ó kọ̀ fún wa yìí. ẹ̀rí yẹn ó ní ẹ̀rí sọ́bù sọ́bù ní máa dá irun gbogbo nǹkan ànábì máa fi yapa àwọn kèfèrí. ànábì sallallahu alaihi wasallam pé inna yahuda wa nasara la yasbirun àwọn yahuda ti nasara àwọn òkè ń dá irun gbà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin máa dá ìrun tí kò bá jẹun mà kò jẹun orí. ẹ̀yin máa dá ìrun torí àwọn yahuda ti nà sọ̀rọ̀ àwọn ni òkè ń dá ìrun. ẹ dákun àtún báyìí apàdé di wípé sáwọn ti èbèrè ṣe báyìí ìdàkejì ẹ̀ nìkẹ́ ń ṣe. bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí tó ń jẹ́ bóyá pé ànábì máa ń yapa àwọn ti èbèrè níṣẹ́ ẹ wo azan ìgbà tó di pé a máa pèrún ìgbà tó di pé a máa pèrún tásìkò òun bá tó kí làwọn èèyàn fi máa mà nítorí al-adhan al-i'lam kájẹ́ káwọn èèyàn fura tásìkò òun ti wọlé tẹ́pẹ́ ní azan nìyẹn. now àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí mórò rí wọn náà sàhábà yà ẹ̀ ṣe já máa lu ago ká lugo tásìkò òun bá ti tó a lè lugo àwọn kírísítẹ̀nì máa lugo ẹjọ́ máa fọ́ fèrè lówó àlè fọ́ fèrè àwọn Yahudi ni máa fọ́ fèrè kò sí nǹkan tó jẹ́ ìlà tí kìí bá ṣe wípé àwọn Yahudi àti Nasara ṣe ẹ̀là yẹn táwọn ẹni fi takò kí wọ́n láwọn ṣe kí wọ́n láwọn ṣe báyìí ìbẹ̀lẹ̀ ńtọ́ lálà ti lálà tó fi wá lọ sàlàyé fún anabi sallallahu alaihi wasallam anábìrin lọ kọ́ bí lálà tó láì lọ sàlàyé fún dípẹ́ òun sì kíni bó sì wáyé ni ṣe ti pé ìyapa àwọn Yahudi àti Nasara ó hàn níbi ìrún pípé tó bá yẹ pé mùjẹ́rọ́dù ìlàmù la fẹ́ kẹ́sẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ lásán la ni ká lùgọ́ àwọn èèyàn mọ̀ náà ìbẹ́nu káwa náà kẹ́ gbé bí títa wọn ṣé adventist àbí kí ni wọ́n tọ́ka sọ aago kan gbangba tó kọ́lé fún lọ sókè tí ó ga dodo báyìí á sì máa fọkàn fà gbáhùn á sì ní káwọn èèyàn bá ṣe aago kan tó yẹ pé èèyàn bá lu ẹyọ kan nílọrin àbá owó lọrin gan mọ̀ pé èèyàn lu aago. ṣùgbọ́n anabi sallallahu alaihi nítorí nǹkan yìí jẹ́ ìkọ́sí àwọn tí kò kí ń ṣe mùsùlùmí anabi yapa rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ bákan náà ẹ̀wọ̀rọ̀ kíbla. ànábì ọlọ́wọ́n bá àlejò aládájú ẹ̀kọ́ kudus kọ́mọ ẹ̀kọ́ yìí sí kíbla tó ń ti bẹ́ẹ̀ gbogbo òun tánàbì kí nígbà tí ń kọjú sí kudus pẹ̀lú ìbànújẹ́. mo ti mọ ẹ̀yẹ wálẹ̀ kan àbí ẹ̀kọ́ nígbà tá a ti bẹ̀rẹ̀. ọ̀dínàwó taqalluba wajhika fis samaa فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره. ọlọ́run bá àlejò ẹlá padà dájú ànábì kan Ah, kàábà ilé ìtọ́jú ànábì nínú. kí ló dé nítorí pé jẹ́rìí gbogbo àtàwọn ànábì ń kọjú sí kúdùsì yẹn àwọn yahood wọn wá ń donú mọ̀dínà pé á ah, ah, ẹ̀sìn lẹ́sẹ̀ wa kódà ànábì òyìnbó mi ìdájúkọ tó yàtọ̀ sí ìdájúkọ tiwa náà ẹ̀sìn ọba amẹ́jẹsìn ọ̀nà òun tó wá gbé ànábì dìde ìbùdájúkọ wa nítorí àdájọ́ àdájúkọ wọn bá bẹ̀rẹ̀ wọ́n ṣe yànga káàkiri ìlú inú yẹn ni ń bí ànábì inú gẹ́gẹ́ yẹn ní jáde jáde ẹ̀yin láyé èsì máa bẹ̀ lọ́hùn ọlọ́run kó yí kọjú kó yí ibùdójú kan padà kúrò níbà ìgbà tó lọ́run yí ibùdójú kọ́ àlẹ́bí padà kúrò mbẹ́ ìbànújẹ́ tó ní agbára lọ́ba àwọn Yahud táwọn fáwọn sọ wípé ṣẹ́rí mọ̀ wá fákọ̀ ká máa dọ́gba pẹ̀lú àwọn Yahud ká máa àbínà sọ̀rọ̀ àbáwọn kèfèrí ká máa kọ́ sí wọn ìmọ̀ mú inú wọn dùn ni ìyapa wọn ìmọ̀ mú wọn bínú ni orí wọn máa fọ wọn pé ah, ah, àwọn àbíkà gbogbo nǹkan tá a bá ṣe báyìí àbíkà yẹn ṣe dàkejì ẹ̀ lórí ọ̀rọ̀ nìyẹn orí ọ̀rọ̀ ọ̀run rẹ̀ gẹ́yìn àgẹ́bí sallallahu alaihi wasallam ó sọ fún wa yìí pé sallu fi ni'alikum ẹ máa kírun pẹ̀lú bàtà yín àbí torí pé àwọn yahuda ti nasara wọn kì í kírun pẹ̀lú bàtà wọn àti ìfáàfù wọn àti kúfù wọn àbí ẹ̀kọ́ ni àlẹ́bí ni a fi yapa wọn kò dín mẹ́ta lórí ọ̀rọ̀ ọ̀run ẹ ká máa yapa wọn gbogbo gbà èmi wàá mọ̀gbà tí ó di wípé ká máa kọ́sìn wọn báyìí tó di pé ká máa kọ́ sí wọn báyìí tó sì jẹ́ sí pé islam ní anẹ́bí máa ń yapa wọn ni. so yí báyìí. bẹ́ẹ̀ náà ni níbi ọ̀rọ̀ hadith wà nínú sunan abi dawud nadara rajulun an yanhara iblan bibuwana ọkùnrin kan láti bá nàbì sallallahu alaihi wasallam òun ni ó sì lérí pé òun fẹ́ lọ pa ẹran sí àyè kan tán pé Ànábì ni akana fihi wasalu min awsani jahiliya ti yu'bad. sábà pé bóyá ìdílé kò ń fẹ́ pẹ́ran yìí ìtòsí ìlérí tó dáa ni ó dẹ̀ ti dọ̀rọ̀ yẹn lé lórí kó mú lè rí ẹsẹ̀ torí pé man nadhara an yuti'a Allaha falyuti'hu. ẹnikẹ́ni tó bá ti lérí pé wọ́n sin lọ́wọ́ bá tọ́yà sin lọ́wọ́ bá yẹ ó ti dọ̀rọ̀ yẹn lórí. wa man nadhara an ya'siya Allaha fala ya'sihi ẹni tó bá wá ṣèlérí pé òun fẹ́ ṣe lọ́wọ́ bá kọ́ mọ́ ṣe ẹni ti ṣèlérí ó fẹ́ pẹran ni ọlọ́run ló dẹ̀ fẹ́ pa fún ràkúnmí ló dẹ̀ fẹ́ pa kò sí láì fi mẹ́ ṣùgbọ́n ó kù nkẹ́kẹ́ ààyè tó fẹ́ pátí yẹn iná lọ gbọ́dọ̀ pátí ṣùgbọ́n táwọn ìlà yìí bá ti lè kúrò mẹ́ àkáàlà fi hì wọ́sánù ìdí àyè buwánà tó lọ fẹ́ pátí ṣé òòsà kan nínú òòsà àwọn ìjà ìlíyà ń ti ṣe ń bẹ̀ kẹ́sẹ́ pọ̀ lọ́bẹ̀ lọ pápún tòótọ́ ṣùgbọ́n táwọn yọmọ wá wò wípé bọ́yá nǹkan tó ti torí ẹ̀ ṣe nìyẹn àbí tí ó jásí pé ọkọ ṣe wọn. àwọn ní kò sí mbẹ. àkànnà fi ẹyin dùn mí àyà díhì ànábi sọlọ sọlọ ní ṣé ọdún kan nínú àwọn ọdún wọn wà ń bẹ bí. ó ní sí mbẹ ànábi ní alfi bin averick. àjẹpẹ tó bá rí báyìí nígbà tí nǹkan méjèèjì ti lè kúrò mbẹ lọ mú ìlérí rẹ lọ mú sẹ. àfáwà Ibn Uthaymeen rahimahullah ta'ala sheikh salih العثيمين رحمه الله تعالى ما تنسى لي حديث تيموسوي من فتاوى ورسائل عن ثابت عن ثابت بن الضحاك رضي الله عنه قال حديث ينتم بوانيا قل نذر رجل أن يحر إبرا إبلا بدوانة فسأله النبي صلى الله عليه وسلم قال هل كان فيها وطن من أوثان الجاهلية يعبد قالوا لا قال فهل كان فيها عيد من أعيادهم قالوا لا فقال رسول الله صلى الله عليه وسلم أوفي بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم رواه أبو داود وإسناده على شرطهما إسناد في أبو داود في بجادي قد قالوا إسناد في بخاري في مسلم في حديث جادي شيخي في ثمين وصفي ويستفاد من الحديث أوان فانيتا تنين حديث يري أنه لا يذبح بمكان يذبح فيه fihi الله أو Allah a ò kí ń pa ẹran sí ààyè tí wọ́n bá ti ń pa ẹran fún nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́ọ̀ba kódà kó jẹ́ pé wọ́n ti parí wọn pamọ́ tí wọ́n ti pẹran fún nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́ọ̀ba láàyè yẹn ò gbọ́dọ̀ pẹran sáàyè yẹn má láyéláyé. wa huwa ma saqahu al-mu'allif min ajlihi nítorí ẹni mu'allif ṣe mú hadith yìí wá wal hikmatu min dhalika ma yali. nǹkan tó wá wà ń bẹ́ẹ̀ tírù nǹkan ibi ṣẹlẹ̀ òun làwọn tá a fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ annahu yuaddi ila tashabbuhi bil kuffar ilé tó bá mọ̀ òtún rẹ̀ táwa ń sọ lórí ká ń sọ̀rọ̀ lórí ẹ̀mú e nìyẹn pé irú nǹkan yìí rè ìpẹrẹ síbi irú ààyè yẹn tó bá jẹ́ pé àwọn nǹkan yìí bá wà ń bẹ̀ yóò lọ lídìí sí ìkọ́sí àwọn kèfèrí annahu yuaddi ila tashabbuhi bil kuffar athani annahu ila al-iqtira' bi hadha al-fi'l nǹkan yìí ó padà lọ lídìí sí pé káwọn èèyàn lọ gbà kan jẹ pẹ̀lú nǹkan tó sì yẹ pé ah, àyè yí àyè tó dáa ni ká máa pẹ́ran sí. lè án nàmà rọ áàkà tẹ́tùbàkù bí mẹkáánì yóò fi ilé mọ̀ṣẹ̀kùn tọ́lẹ́ ní tọ́ bá rí ọ bó ń pẹ́ran sí di àyè ibi táwọn ẹlẹ́bọ náà ń pẹ́ran sí zọ́nà anna fẹ́lẹ́ mọ̀ṣẹ̀kì já ìzù yóò rò yìí pé táwọn ẹlẹ́bọ ń ṣe ẹ̀yìn tọ́ dáa ni. الثالث ẹlẹ́kẹta أن هؤلاء المشركين pé àwọn mùsùlùkù nìyàwó ẹlẹ́bọ yìí sáwùfà yẹpùwùn wọn padà lágbára. àlàáfíà ìlìyìn lórí iṣẹ́ wọn tí wọ́n ń ṣe yẹ ìdá ọ̀rọ̀ àwò mẹ̀yẹ́ fàìlú mẹ́sìláhù tí wọ́n bá ti rẹ́ni tí ń ṣe bíi tiwọn ṣùkúmọ̀ nìyẹn. tí aláwọ̀ ẹlẹ́bọ tí wọ́n bá ti rí pé ẹ̀ ń kọ́ sí àwọn ẹ̀ ń sìn àwọn jẹ ẹ̀ ń yí méjèèjì àwọn agbára ó tún máa egun wọn máa rà sí ni wọn máa lágbára sí ni. wàlá ṣàkà ànàtẹ̀kùyàtà mùsùlùkì mìnà umuri níbi pé ká fún àwọn ọ̀sẹ̀ ẹbọ lágbára nínú àwọn àlámọ̀rí tí kò dánu ṣẹ̀ríà ni tí ò dáa ni. wà ìgbà ọ̀dọ́tuhùn wàlá sákì ànàtàkùyàtà ok wà ìgbà ọ̀dọ́tàhùn minal a'mali salihah ká máa wá múnú bí àwọn kèfèrí ká máa ṣe nǹkan ká máa sódì kejì rẹ̀ ẹ́ nínú àwọn iṣẹ́ ni. sheikh wa mẹ́rin wá pé qala ta'ala wàlá yàtọ̀ ìhùn يغيظ الكفار ولا ينالون ولا ينالون من عدو ليلا ليلا إلا كتب لهم به عمل صالح àwọn mùsùlùmí wọn à ní máa ṣe ìgbésẹ̀ kan tí ó máa mú àwọn kèfèrí bínú táwọn kèfèrí yóò máa bínú látara bẹ́ẹ̀ àbí kọ́ wọn tẹ ọ̀tá kan kí wọ́n ṣe báṣubàṣu àbí kọjá sí pé pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe tí àwọn kèfèrí ń bínú yìí kọ́lọ́run bá àlejòlá kó ní ká máa kọ iṣẹ́ rí lẹ̀ fún wa pé sẹ́yìn tá mú àwọn ọ̀tá ìmí ọlọ́ọ̀ba ẹ̀ mórí wọn gbóná àbí a mọ́ndà láàyè ẹ bá ń kọ ẹ̀sán lẹ̀ fún wa ẹ bá ń kọ ẹ̀sán lẹ̀ fún wa. tò eléyìí báyìí ni sheikh mú wa wọ́n ní ara yìí wà nínú sọ́ọ̀tì tàwọn ara one twenty. so eléyìí nínú àwọn nǹkan tí nínú àwọn ẹ̀rí nìyẹn tó jẹ́ pé ìyá pé ìyẹn máa ń yapa àwọn ọ̀sẹ̀ bọ́ ni. ṣé báyìí ìyẹn máa ń yapa wọn ni gbogbo ọ̀nà kódà ẹ wò ó ẹ wo àwọn ẹ ẹ hadithu àwọn tí wọ́n ṣèrìn àjò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan wọ́n máa ń pè wọ́n ní lápadà rántí inshallah ìgbà tí wọ́n ń lọ tó ń àjò wọ́n wá débi sídùrù kan àwọn zatu and wealth. wọ́n wá sọ fún anabi sallallahu alaihi wasallam wípé ij'al lana zata anwatin kama lahu zatu anwar wọ́n rí àwọn wọ́n rí igi sídìrú kan yẹn pé àwọn kèfèrí a máa fi nǹkan ìjà wọn wọ́n a máa fi kọ́ bẹ́ẹ̀ tabarrukan wọ́n fi wá gbára wọ́n fi wá àlùbáríkà pé táwọn bá fi nǹkan ìjà wọn kọ́gì yìí táwọn bá padà yọ agbára ó ti dé táwọn bá mú dà wọn lọ sójú ogun yọ máa ni àwọn sọ̀hábà náà wà sọ fún anabi sallallahu alaihi wasallam wípé ìjà ìlànà zata anwaqin kámẹ́lá wù zata anwaq. àwọn kèdè yìí náà ní táwọn náà ń bi tiwọn kọ báwa náà wà nkankan táwọn náà ma bi tiwọn kọ. anabi ni allahu akbar ee ọlọ́wọ́n bá tóbi. anabi innaha sanad ìlànà àwọn kèfé lélẹ́yìí. anabi ìlànà àwọn kèfé lélẹ́yìí. anabi ni laqad qultum kama qala banu isra'ila li musa ní pàápàá ẹ ti sọrú gbólóhùn táwọn ọmọ israẹli sọ fún anabi musa pé ij'al lana ilahan kama lahum alihah fún wa lọ́lọ́run kan táwa náà máa sìn yàtọ̀ sí eléyìí tá à ń sìn yé eléyìí. àwọn ti ní ilé àtẹ́lẹ̀ irú ìjọba àlẹ́bìdí kí ni kó ti ṣe tàṣàkùrù wọ́n ti ń kọ́ sí àwọn ìlú yìí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́lẹ́bí sọ̀tọ́ sí àkókò lọ́sọ̀wé àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́lẹ́bí kọ́ wọn. ẹ gbọ́dọ̀ dẹ́wò ẹ̀yin lẹ́ni. ẹ̀rí wọn pọ̀ bẹ́ẹ̀ látọ̀dá lẹ́bí sọ̀tọ̀ láàrọ̀ sẹ́tà débi àgbẹ̀ bíbá rẹ̀ kọ́. ẹ̀rí wọn látọ̀dá lẹ́bí sọ̀tọ̀ láàrọ̀ sẹ́tà wípé àwọn ọ̀rọ̀ yìí ẹ máa gbà á ẹ lọ fi jà pa àwọn yàgò àti nàṣọ wa mo ti mọ wá lẹ́ẹ̀kan síwájú nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sáré mú wa àwọn àṣì ọ̀rọ̀ sọmọ ẹgbẹ́ kà lọ́fẹ́ jọ wà bọ̀ lọ́fẹ́ jọ nígbà alẹ́ ìṣọ̀lọ́sọ̀ àmújọba pẹ̀lú àwọn yàgò àti nàṣọ lórí àrẹ̀ bíbà yìí kíákíá tí àwọn sọ̀rọ̀ àti àlẹ́ ìṣàkíyèsí tẹ̀lẹ́ ìṣọ̀lọ́ ọ̀sẹ̀ náà olùtítà yìí padà pé àwọn ọmọ kí n kẹ́kẹ́ àwọn ọmọ síkè ni a máa fi kankan mọ òun náà ní gbígbà àwọn ẹgbẹ́ kẹsàn-án nínú oṣù mọ̀hálọ́ láti fi yàpá sáwọn ìyàwó. bí gbogbo àwọn ọmọ ilé ẹ̀sìn pátáwá rèé bí àlẹ́bí ṣe máa ń ṣe ni yẹ́yẹ́ bá àlẹ́bí ṣe máa ń ṣe ni. náà nínú àwọn ẹ̀sìn fún wa bákẹ́ náà tí mi ò ní gbàgbé láti mẹ́nu bá òun náà ni àdíjù tí ó gbajúmọ̀ dáadáa tí ó gbájú mọ́ ẹ àdíjù mọ́ ní tí ìmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àdìsí yìí àti ìjẹun tó jẹ́ ìgbẹ̀gbẹ̀ wa tó ló jẹ́ àdìsí yìí ìpìlẹ̀ gẹ́ni nínú ọ̀rọ̀ tá a sábà ní ìpìlẹ̀ gidi jẹ́ orí àdìsí yìí àdìsí yìí tẹ̀sẹ̀ fún àdìsí ọ̀run ẹni ẹni yòówù tó bá ti lè kọ́ sí àwọn àjọ kan ọ̀hún àdìsí yìí níbẹ̀ ni bẹ́ẹ̀ ó ti dára wọn ní ó ti di ìkan lára àwọn ìjọ tó pọ̀ sí i. ìgbà tí àbá wa ìlú tèmi àwọn ìlú ọmọ òkè àgbà tó ń sàlàyé àdéhùn yìí àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tó ń sàlàyé nípa àdéhùn yìí. pé kí ni àbẹ́bí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ kí ló fẹ́ ká gbọ́ yé nínú àdéhùn yìí. ìlú tèmi àdéhùn yìí pé àdéhùn yìí ìdájọ́ àtàṣàbò kápọ́ọ̀tì àwọn èèyàn ó pọ̀ sóríṣiríṣi ìgbà míì o lè jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n lè gbé ní táà ń pọ̀ sí wọlé nípa ẹgbẹ́ṣẹ̀ ìgbà míì dẹ̀ ní o lè jẹ́ kókó. so bí hásà ti tẹ̀lé nípa mo sí bí ẹ̀rú aṣọ wà ní. náà àbáwọn ẹgbẹ́ ìgbẹ̀rún kọ̀tọ́ ọgbọ́n bí ọ̀rẹ́ ìlú olùkọ́ àdìsí wa hadith yẹn wà nínú súnánà Abi Dawud nínú alibas sheikh al-Albani rahimahullah ta'ala wọn lè dìbò ẹgbẹ hadith yìí náà fi àlàkà tábà lọ wu sahihu Abi ní hadith yìí tàbí ọkọ في عليه صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم قال المناوي وال العلقمي أفوى المناوي أتي العلقمي ولي أي تدلي في غيره بذكره ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn máa ṣe ọ̀ṣọ́ ní tó hírò ní nígbà téèyàn bá yẹ̀ láti àwọn ìgbà wúlẹ̀ ní méjì. máa lè dùn náà àmúrè bí kẹ́ bá múra ẹgbẹ́ bí àwọn yahoo àti nàṣọ́wọ̀ lọ́sẹ̀ múra ẹgbẹ́ bí ẹ̀bá ti rí ìyàrá yẹn lọ́kà ah, ah, ìwọ́n ti àjọ yahoo jí báyìí ìwọ́n ti àjọ bọ́ọ̀lù báyìí àbí wọ́n ti àjọ èdèkà báyìí. ó dà ẹ̀jẹ̀ ká lọ wo jìbáàmù lọ́la màṣẹ́ kàlùbá ní sàlàyé aṣọ táwọn obìnrin gbọdọ̀ wò ẹbí wọn sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ ní ó bẹ̀ máa ń sì tíra táwọn afáà ìdí ìfọ́sí mú kan. màṣẹ́ ń sọ̀rọ̀ nípa aṣọ táwọn obìnrin gbọdọ̀ wò wọ́n tó sàlàyé nípa àtàṣàkùn mẹ́ta bẹ́ẹ̀ nínú pàtàwà àwọn àpá ẹjọ́ ìta àpá ní gbogbo aṣọ tí yóò bá wọ̀ tí ó jọ èdè ká lọ́wọ́ wọ́n bí àwọn àpá lérí pé sí obìnrin lè wọ ṣòkòtò wọ́n ní wọ́n wọ̀ lọ́nà tó wọ̀ tó jọ èdè ká àjọ̀tọ́wọ̀ tó jọ tèrè ká tó wọ́n wà wọ́n sọ yẹn àtàwọn tó jọ́ mọ̀ bí àwọn àpá kìlọ̀ ara rẹ̀ hàn pé bí àyè bí ṣe rí rèé ẹ̀rọ àtọ́ ẹ̀rọ ń kú àbí kódà wọ́n ní wọ́n ti ṣe ìdílé iṣẹ́ fún bá gbé èdè e tó bá yẹ pé tó kùnrin bá fẹ́ kọ́ wọ́n ní àjọmọ́ wò sẹ́ ó wọ́n sáré ìjà àmúgbọ́ ó ní ọmọ wọ́n sẹ́ ọwọ́ akẹ́kọ̀ọ́ ya bá wọ́n ní sọ ewu ní kí ẹ máa pẹ́ pé ọ̀làjú àwọn èdè tó máa dọ̀rọ̀ lójú àbáwọn máa rí èdè kan tí wọ́n rí láwùjọ ní ọ̀rọ̀ pé àláìlẹ́wọ̀ ah, ṣùgbọ́n máa fi tòkòtò jẹun àwọn arábìnrin tó kó tó kọ́kọ́ àwọn arábìnrin tó wọ́n lábẹ́ ìjáàbù àti ìtọ́bù tó ẹwà nǹkan mí tí ẹ fi kò náà bú wálé dà wàtáwọ̀ ìfì ọ̀tì yìí kéèyàn máa rìn lábẹ́ wọn wàhádì yìí kéèyàn máa tẹ̀lé ojú ọ̀nà wọn tí yìí máa bá sí yìí níbi bọ́ ṣe ń wọ̀sán wọ̀bẹ́rẹ́ bí àfàáyà yìí àti apá kan náà wọ̀ wọn wọ́n ní ìtumọ̀ mọ̀tẹ́sẹ̀fà nìkan ní ọmọ mi. ó dàwọn àbáfà lé ní àwọn ọ̀dọ́ tó ní ló máa tẹ̀lé. kí ẹ kà máa sọ òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ gbà mí náà. wàlá ẹ̀dá kíyèsí ẹ máa gbọ́ tó máa wàlá ìwàlá òru. tí a rí ìyá tàṣà kó ṣe kó sọ pé ṣe kò tẹ̀lé tẹ̀lé àsọ̀rọ̀ pé ó túmọ̀ sí kó ní wàlá òkú kí ẹran tó yẹ fún wa sọ pé àwọn ìwé ṣùgbọ́n níbi táàyè tó bá ti nídìí. èwo náà yẹ tó nídìí àti orí lèjọ́ láti lọ tó lò fún ọkọ̀ ẹ̀mẹ́ ẹ̀sìn máa ju kí gírámà. ọkọ̀ ẹ̀sìn máa ju kí gírámà ẹlòmíì gan ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ yẹn náà lójú òkú rẹ̀. kí ni gbogbo yẹn kí a fẹ́ kí a fẹ́ tà mẹ́ ṣé báyìí so bí ìgbà pé orí wọn jẹ́ àdìsọ́lá bá kẹ́kẹ́ ìdí ìrìnà mẹ́lò mi tí ẹ̀rọ sọ́lá bá bàbá ìlú ọmọ ọ̀gá wọ́n tó ti tóbi wáyé àti táwọn èèyàn ti ń ṣe èbó yìí ó rẹ̀ ẹ̀jẹ̀ bá tó kọ́ sí nígbà ìmọ̀ mọ́ bí ẹ̀ bá ń ṣe wá àti ìṣe bọ́ máa gbègbè ẹ̀jẹ̀ kí ó tí ọ̀rọ̀ ti lọ pé wọ́n ti ọ̀gẹ̀ ẹ̀jẹ̀ òṣèlè fásitì òṣèlè àwọn gíláàrí ti èkó tọ́lọ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́. ẹ̀rọ ìwọ̀n sójà sọ́la ni ẹ̀rọ ìwọ̀n ẹ̀rọ wa ní invitations lọ́pọ̀lọpọ̀ ìpèpè ní báyìí àbáyé ìbáṣepọ̀ láì èkó ẹ̀rọ báyìí rà èkó ẹ̀rọ tún kẹ́ àtìpàkẹ́ lábọ́tọ̀. aláwọ̀ sáré wa etí èdè kọ́lọ́ lákẹ̀kẹ́ àgbọ̀lágùn tí ó yà nínú tí ọba ti mọ ìbò sọ́ọ̀sì abala wàhálà ni èyí ò ń lọ́dọ̀ àwọn ọ̀sá bó ṣe ìwọ aláà ọ̀pọ̀ ẹ̀rọ tí ń ṣe ọdún ìdẹ̀rù lé orí yóò pé wọ́n ní àwọn ọ̀sọ̀ ìdẹ̀rù lágbọ́. aláì ọlọ́wọ́ pé ẹ bá tún lé jí ni ọ̀sá ẹ bá tún lé jí ni ọ̀pọ̀ náà ló wọ ohun ọ̀gá tí wọ́n lọ pé bá tún lé jí ohun ọ̀gá ló wọ̀ èyí tó wọ̀ lọ́dọ̀ díẹ̀ wọn àbí ẹ̀ tẹ̀lé ọ̀pọ̀ ọ̀pọ̀ náà nìyẹn ṣùgbọ́n wọn bí èyí ó kọ́ làbí bàbá bá ti ìwé ìjàmbá yàrá. Wàláì, òyìnbó ni wípé ẹ̀rọ ọ̀gá ní ọmọ ọ̀yọ́ ní lẹ́yìn ìgbẹ́jà lẹ́yìn gbẹ́mọ̀ pé ẹyọ dẹ́pọ̀ ọmọ ọ̀yọ́ ní ìhà ló máa ní gbogbo ìwọ yìí bẹ́ẹ̀ ni ó ti gbogbo ẹbí rẹ̀ àmà gbogbo táyì rẹ̀ kóòtù rẹ̀ láì sí inú láì sí òtútù sẹ́wọ́n àwọn òyìnbó tó ń wọ kóòtù rẹ̀ ẹ̀rọ tó sì ń bẹ ní ọ̀dọ́ wọlé. ọ̀dà kí ẹ máa wọ aṣọ ọjẹ́ lásìkò ìbò ìbò tí ẹni náà wà lọ kóòtù yìí kí ẹni pé àwọn tí ti fẹ́ lọ́wọ́ tún ti bá àbá lọ́wọ́ tí àti ikú kí o rẹ wàhálà ọ̀la tó fún àwọn ìjọba yìí ìgbọ́nà fáwọn tí ò lọ́la ni àwọn náà wọ́n ara jù pé lọ́sà wà àwọn aláyé ìlànà wà ìlànà àwọn aláwọ̀ láti àwọn akẹ́kọ̀ọ́ àwọn kẹ́yìn náà eléyìí báyìí ṣé kò ní sábẹ̀ tẹ̀lé àwọn ọmọ ọgbà àti ìdúparí ẹ̀ kò lásìkò ní wọ́n ti pàṣẹ fún mi نوع الاتضاع ولي وقد احتج الإمام أحمد وغيره بهذا الحديث الإمام أحمد أتوقع قصي وفي حديث مثال وهذا الحديث ولي حديث تاكاي من تشبع لقوم فهو منهم أقل أحواله كيف يمكن منه كتبع لمن حديث أن يستطيع تحريم التشبه òní pé kí á mú ìdájọ́ wípé èèwọ̀ ni ká máa fọ́sí àwọn ìfẹ́ ìdájọ́ tó kéré ju ìdájọ́ ẹ̀wọ̀ ó sọ pé ìdájọ́ mi tún bẹ tó ní agbára jù ayọ ipò lè lọ kálẹ̀ kúrò ní ìjẹ́ ẹ̀wọ̀ láyé lérè tó kéré jù yẹn wà á kọlù àkọ́lì yìí náà yẹn tẹ́tù yẹn tàṣà yìí máa tàṣà kù nìyí kàmá fi kọ́lì yìí lọ́yìn tẹ̀tẹ̀ wá ní kùnfà iná níbi ìsọ̀rọ̀ wọn nínú ìfẹ́sí wọn ìgbẹ́ ìgbẹ́ sí wọn nínú ẹni wọ́n wọ́n bí rúkọ́lì àdìláyé ìrìn ẹ̀rọ ó sì jọrú ọ̀rọ̀ àbúlọ́gbìn ẹ̀rọ tó sọ pé àdẹ́kọ̀ọ́lì ó ní mọ̀ ìbáná di áfíríkà sí ẹni tí wọ́n ń gbé lọ àwọn ọ̀sẹ̀ bọ́ wàsọ́nà ni ó ń dà wọn ní ìrọ̀jà náà ọwọ́ ń bá wọn tọ́jú ní ìrú àtọ́jú ní ìrọ̀jà ọdún kẹta wọn ti fi ní wọn méjèèjì wọ́n tẹ̀sán bá ọwọ́ akọ́ sí wọn hátà yàmú tóbi kú lórí ẹ̀ tó ṣe wọn máa ẹ̀hún yẹn wọn ti yàmà nínú wọn lọ́wọ́ ti gbèjì lọ́dẹ̀ gbèjì àti yàmà inú òjò wọn lọ́wọ́ ti gbèjì lọ́dẹ̀ gbèjì àti yàmà. bàbá yóò fi lọ́dẹ̀ bàrẹ́ tẹ̀sán kú nínú ọ̀pọ̀lá ìrọ̀tẹ́míyà ni ìrọ̀tẹ́míyà ni kọ́dà a lè gbé àdìsí lórí àtẹ̀sẹ́kù òmùtọ́lá kí yẹn máa kọ́ sí wọn ní gbogbo ọ̀nà. fàyẹ̀wò yóò jùlọ kúkú irú eléyìí rẹ̀ yóò sọ ìdájọ́ kúkú jọmọ ẹ̀rẹ́ yẹn lórí. ويقتضي تحريم أبعاد ذلك يولا ما مدد إسنية وأقام من أمكاني ويسكت إسنوان لكن قصي وقد يسند على أنه منه في القدر المشترك الذي شاهدهم فيه هذا يكون حديث إلى سيدنا على وجه سيدنا أدري sí ara àwọn tẹ̀lé yẹn ní òdiwọ̀n ìjọba àdúgbò papọ̀ ìwọ̀n fàyíkára kúkúrọ̀ tó bá yẹ pé mi kúkúrú ló ti pọ́sí wọn àwọn màṣíyà àwọn màṣíyà tàn àbí níbi ẹ̀ṣẹ̀ ni àwọn ṣì àyàwó dáhà àbí nínú àwọn àmì wọn jẹ gáàdà sókùn òkúta dáàbì ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ nínú àbí pọ́sí wọn lájọ́ wọn jẹ. wọn pẹ̀lú ya àlejò ìrọ àlejò yìí sọ̀rọ̀ sọ́lá wọ́n ní wọ́n gba ìgbà wọn látọ̀dọ̀ ìgbìmọ̀ látọ̀dọ̀ ìgbìmọ̀ náà lọ́dọ̀ أبي عن النبي صلى الله عليه وسلم نهى عن التشبه بالأعاجم فعليه صلى الله عليه وسلم وقف كما قصي أو تلك شنبا قال ومن تشبه بقوم فهو منهم الذي سيدي التوى قصي فقصي ونرم وذكره قاضي أبو يعلى أفوى القاضي أبو يعلى أولا من شرعه وبهذا احتج غير واحد من العلماء على كراس أشياء من ذج غير المسلمين pẹ̀lú àdéhùn yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tí ò mọ lẹ́yọ̀kan náà ti tẹ̀lé orí pé akóyà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀sọ́ àwọn ìmúra àwọn tí ó fi sí mùsùlùmí tó yẹ èdè ìjọ àyèké ọ̀rọ̀ afọ́wà ìmùtẹ̀lé ọ̀ṣọ́kọ̀ ṣáàlà tó kí ọlọ́run bá nígbà kí ó sàrọ̀ wa tó nínú àwọn kan tẹ́lẹ̀ àwọn afáàlẹ́ rẹ̀ ló ń gbé ẹgbẹ́ pé pé ní ọ̀rẹ́lá àsìkò ìgbà mẹ́tò pẹ̀lẹ́ kódà àwọn bíi ṣe ìmọ̀ òtẹ̀lé ìlérè lórí ọ̀rọ̀ ìdájọ́ Christmas ilé tí ń bọ̀ níwájú yìí ìjẹ́ àdìmọ̀kún ọ̀rọ̀ lẹ́kùn sáàdìmọ̀ gbẹ̀gbẹ̀ wọ́n ti fi lórí ẹ̀ àti kí àwọn ìdájọ́ àwọn bá àdìmọ̀ ẹgbẹ́ ká jìnà sí i ogun kẹta jẹ́ sí pé lára ọdún wọn ó dà gbogbo ẹ̀bù àwọn bá àdìmọ̀ gbogbo ẹ̀bù tí èyí bá ti bù ọ́ tẹ́lẹ̀ tó wọ́n jẹ́ nígbà ọdún lọ́wọ́ ń bù ọ́ nínú ẹ̀bù yẹn sáfẹ́sùn torí pé ìjì ọdún wọn ni tẹ́lẹ̀ ni tẹ́lẹ̀ ìyẹn náà yára kòkòrò ibà kí ẹgbẹ́ wọn tó ní àtọ ẹlẹ́kùnrin gbé lọ wọ́n ibà tọkọ mú rẹ̀ lẹ́nu iṣẹ́ ká àbá ẹgbẹ́ ẹwọn ẹgbẹ́ tó wáyà aláwọ̀ ẹgbẹ́ iṣẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n wọlé kú kó wá sílẹ̀ ó yẹ yẹ rẹ̀ yẹ tí ó yẹ sọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni oúnjẹ tó bá sí ìkọlù ṣẹ́tí àwọn èèyàn máa ń lo ẹ̀rí àwọn ẹ̀rọ máa dìkan àwọn ẹ̀rí pé ọlọ́run bá ní ẹran pípa àwọn ìyàwó ti ń sọ ọlọ́run sí ní ẹ̀tún lé wọn lórí àti oúnjẹ wọn bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ tí wọn bá pa kú sàn àti ẹran tí wọn bá pa kọ́ lóun àti oúnjẹ tí wọn bá sì kọ́ lóun. nítorí pé ìwọ náà wò ìdílé ní àwọn ọmọ káyà ó ní ẹran pípa àwọn kèfèrí àti oúnjẹ wọn ìdájọ́ rẹ̀ ò lè yàtọ̀ sí ẹran pípa tó jẹ mùsùlùmí títí táwọn ọmọ náà ni wọ́n lè tẹ̀lé kájẹ tó mùsùlùmí tẹ̀lé kájẹ wọ́n lè dáná fún akájẹ tó mùsùlùmí tẹ̀lé kájẹ mùsùlùmí àwọn ẹni tí mùsùlùmí bá wá pẹ̀rọ kóòsà ẹ̀rọ rẹ̀ tọ́ ni ká jẹ́ bí ọmọ ẹ̀ríkà yìí bẹ́ẹ̀ ni tí èbèrè rẹ̀ bá pẹ̀rọ àtẹ́fà tí ìdájọ́ kẹ̀kẹ́ ẹran wọn ó lè fi tó bá pa ẹran yẹn fún nǹkan tí ọ̀rẹ́ kọ́ pẹ̀rọ fún àníjẹ mùsùlùmí pẹ̀rọ fún mọ́lí ìjọ àlẹ́bì ní sùn àbó tí ó jẹ mọ́lí ìjọ àlẹ́bì sọ́ọ̀bà lọ́wọ́ ẹ̀kọ́ nítorí pé ẹran oúnjẹ mùsùlùmí ẹ̀tọ́ ni nígbà tó ti ṣe ń jẹ àbó tí ó jẹ òkú wá fún ọmọ oúnjẹ òkú tó jẹ àwọn oúnjẹ òkú yẹn gan bẹ wọlé yẹn àwọn aláwájọ wá láti fi kẹ́lẹ̀ wọ́n wọ́n máa kọ́ mi ní dáadáa wọ́n lè yẹn lè jẹ́ gbogbo nǹkan ní ìyapa àlejò wọn sọ yẹn pé àwọn ilé sọ ìyapa di mọ́sítàbù kan nínú ọ̀sán nínú ìtẹ̀sùn yìí nígbà àwọn ìpínlẹ̀ àti mọ́ mẹ́rin nínú ẹ̀sùn fúnra wọ́n ilé sọ ìyapa di pé àjẹdábù wàsúnà wà ìjìmá wà ìyapa. àwọn ẹlẹ́ni òjò láwọn àti súnà àti bẹ́ẹ̀ kẹ́lẹ́ torí ẹ ní ní ilé tó ní ilé tó tẹ̀sùn wọn àti ilé tó tẹ̀sùn wọn ní ìyàpá tó takọ lọ́wọ́ ìyàwó takọ lẹ́yìnlẹ́yìn o ìyàpá ò kí ń tẹ̀lé èmi ọmọ ní bọ́sì ìyàpá tẹ̀lé nínú Islam ìdáyé ìyàpá ẹjẹ́ sọ̀rọ̀ o kí ìyàpá lọ́ yàpá wa o tó ọlọ́run kó sá lọ́wọ́ ilé ìgbà yìí ni sọ̀rọ̀ àwọn ìgbà táwọn olùmọ̀ sọ ṣókí díẹ̀ nìyẹn nínú àwọn ìgbà tí ní tí a ní láti mọ̀ nínú àwọn àṣẹ́kùn àtẹ̀ṣẹ́kùn ìfúnpá ṣókùn àtẹ̀ṣẹ́kùn ìfúnpá ní ẹ̀ríkà tí ìgbà sí pápá jùlọ lásìkò tó ń ta wà yìí tí a nílẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ kan iná kan bẹ tán tàbí iná ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ń jẹ́ àlẹ́ òun yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí lórí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ tẹ ináhùn tẹ̀lẹ̀ wọ́n máa ṣe yẹ̀yẹ̀yẹ̀ àwọn míì àwọn kìíní kìíní kan yàrá ṣáìṣáì kan tó máa gé láì wọ́n ti lọ lẹ̀ ẹ́ àwọn kìíní kan santa cross wọ́n ti gbé àwọn ìjì kan lẹ̀ náà ń ṣe láì ìjì oníjì láì christmas tree àwọn èèyàn ti ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti ń rà báyìí pàmò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń rà báyìí oríṣiríṣi àwọn tààrà oríṣi àwọn kìnìún kan bẹ̀rẹ̀ lẹ́mọ̀ ẹgbẹ́ àwọn kékeré lọ́mọ ọmọ tí ọmọ yóò báyìí àwọn ìgbìlá pupa oríṣi àwọn kìnìún àwọn ẹ̀ṣẹ̀ kódà yìí ti máa lè sọ pé ọdún kírísímàsì ọdún ohun ní ìjà pupa ni ẹ bá ti rẹ́yìn ẹ̀dínwó àwọn pupa ládùúgbò ẹ̀fọ́ àbí bẹ́ẹ̀ bá lọ́wọ́ pupa ládùúgbò ìkẹ̀dá kò má yé ó ti di January February yẹn yé kí n yé wò tẹ́lẹ̀ kékeré ké kébèrè èdè tó wọ́n wá pupa rẹ̀ aṣọ rọ̀ẹ́sọ̀ ìgbàtà lẹ́yìn sọ̀tọ̀ sọ̀rọ̀ àwọn ìlà àwọn ọmọ alẹ́bí tako tó bá sọ àwọn kèbèrè abẹ́kọ̀ọ́ tó kí àwọn ọmọ wa sọ pupa kọ́mọ dẹ́pìlà pupa kọ́mọ ọmọ bàtà pupa wọlé ilẹ̀ èdè ó sì àwọn kèbèrè ni ká máa kíra wa lórí tẹlifíṣàn lórí rédíò wọlé sí àwọn kẹ́ni rẹ̀ ìkọ́sí àwọn kèbèrè ni gbogbo tá a bá ti mọ̀ wípé nínú àwọn ọdún wọn ni tó bá tún ṣe ọdún ó ní ọmọ káwọn ọmọ wa o wọ́n lè ní kíní kan inú ọba iléeṣẹ́ rédíò kan báyìí ẹ̀rọ kan yẹ̀wò wálẹ̀ inú ọba iléeṣẹ́ tẹlifíṣẹ́ kan báyìí ẹ̀rọ kan yẹ̀wò wálẹ̀ ó wà nípa àwọn kíní kan bàbàrà yìí wọ́n á dà sílé àwọn kíní kan bàbàrà yìí ṣẹ́fẹ́ àwọn kéèké ti láì fún kan báyìí ó sì ní kẹ̀kẹ́ ní padà kírísímàsì wọ́n á máa bá àwọn kéèké lẹ́sẹ̀ yọ wọn kọ́ pé ṣé ìsìlẹ̀ tẹ̀lé àná pé ọjọ́ ọdún wọn ká má jẹ́ kó yàtọ̀ sọ́dún olùgbọ́dọ̀ yòókù ó dà bá ṣe lójú wọn ó fi lè pàjẹ́ ní ayé ìfẹ́lẹ́ bá wọn mí sàlẹ̀ ojú ẹ̀rí àwọn náà wà pàjẹ́ báyìí tó nǹkan àwọn ọmọ ẹgbẹ́ bá lọ́wọ́ tẹ́lẹ̀ lórí àti ẹ̀rẹ́ dá tó. ṣé ká ló máa jẹun ọdún àwọn kẹfì rí àwa náà wà pàjẹ́. tí ọjọ́ bá ti lè pàjẹ́ lọ́dọ̀ yẹn àwọn tí ó jẹ tó fẹ́ sí àtọ̀ tó yẹ tó ń jẹ bọ̀ kò sì yí ọjọ́ yẹn kó àwọn pàjẹ́ kó dà ọjọ́ yẹn àwọn àfáà ní ẹgbẹ́ ìjà ẹ̀yin tẹ́ ju sílẹ̀ sọ́ba ẹ̀yin òrùlọ́gbọ̀ ẹ̀rẹ́ta ẹ̀fẹ́ta sí ẹ̀kọ́ fún yín lóde. ṣùgbọ́n tó bá fún yín lóde ẹ̀wọ́n àtẹ̀tẹ̀ ṣe mọ́tò àwọn náà wà ní ṣọ́ọ̀bù ẹgbẹ́ ló kúyẹ́ sí ṣọ́ọ̀bù lọ ẹ̀sí ṣọ́ọ̀bù lọ́tọ̀ ó yẹ láyé sí táwọn ẹ̀ma ti kí ikú ọdún ẹ máa sọ fún ẹgbẹ́ àṣọdún nìkan torí ọ̀sọ́ àwọn ìgbà kí ọ happy new year happy new year happy christmas ẹ yàrá ti bẹ́ẹ̀ sí ọ sọ fún pé ìṣúná ìṣúná gbéra ẹni kọ́mpílẹ́ǹtì o kọ́mpílẹ́ǹtì sọ̀rọ̀ kọ́mpílẹ́ǹtì ọ̀ kọ́mpílẹ́ǹtì kankan kí ni kọ́mpílẹ́ǹtì tukọ́ náà nǹkan bá yìí ní kankan fún tukọ́ náà wà ní kankan fún kó sọ wa kó ní gbogbo àwọn nǹkan ilé tó lè ba ìsìn wa jẹ́ ni àbẹ́lẹ̀ tó lè kó bá ìsìn wa aláàfẹ́ kan sọ náà wa ó ti wá sí ní ìtumọ̀ sẹ́fẹ́ ọ̀gá àyíwáyégbò ìsẹ́ni mùsùlùmí ẹni tó dáhùn sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀rẹ́ ọ̀sán fún